I'm Buddy Gbadebo Bible, and I'm Labour Party candidate for Governor of Lagos State. Akérédolú lọba awóyàyà àkọ́kọ́ ọ̀bàràsá lọba tó jetele. tẹ̀lé láyé Akérédolú omidan olómi mi bù sára àgbẹ̀ ń gbi kòkó àgbìyìn Akérédolú forí díẹ̀ mí ṣètùtù àwọn alálẹ̀ tẹ́wọ́ gbẹbọ ọ̀bàràsá tó jẹ bá tiẹ̀ kí wọ́n tó jẹ ó fi àgùntàn bọ̀lọ̀jọ́ ṣètùtù ìlú rójú ó sì ráyè ṣùgbọ́n ìwọ̀n bá débàrẹ̀ kẹta ti gbàgbé òtútù ó ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí bó bá fẹ́ bó bá kọ̀ àwa ti kọ̀yìn sí ẹbọ rẹ. never never ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ èmi ti bolúgbọ́n jẹun mo ti bá ajérò tọwọ́ bọwọ́ nínú àwo kan náà èmi ti wọlé tọrọ̀gùn ilé ìlà gbogbo wọn fẹ̀rẹ̀ gbẹ̀bọ̀ lọ́wọ́ tèmi ni. irọ́ ni ta ló wá. ó dòkọ kì í ṣọ̀kò bójú ẹ̀yìn. bó o ṣe dúró dè ló bá fúnra ìyá wa yá ẹ. tó dààmú ọmọ àlejò wọ́n ah, ṣe o wọ́n ṣe o padà. Ah. ọ̀bẹ ẹdẹ òwàkọ̀ adéhámọ́ ọ̀rùnmìlà bá ń fojoojúmọ́ ayé kọmi inú ikú ẹ̀bọ̀n náà ni kí bàbá ó ṣe mo ráláwo la ikú máa yan ọ̀bẹ ẹdẹ òwàkọ̀ mo ráláwo la ikú máa yan ọ̀bẹ ẹdẹ òwàkọ̀. tí bá ní pẹ̀lẹ́ la lẹ́lẹ́ pẹ̀lẹ́ lójúmọ́ mọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ là á pẹ̀mú kúrú pẹ̀lẹ́ bá a bá pa á lápajù inú ní fi run ni kábíyèsí ifá ní ẹ má fi wàdùwàdù jádà lórí kọ́ ifá ní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ifá ní ká ṣe pẹ̀lẹ́ ifá ní ká sì ṣe ètùtù ká fi tú ibi dànù kíkú lọ kárùn lọ ifá ní á ní eku ẹ̀dá á ní ewé àgbáyan àti ìwéré jẹ́jẹ́ tí í ṣe mọ̀ṣọ́ ọ̀tàkù ní bá a bá ti wá ṣètùtù yìí tètùtù gbà tẹ́bọ bá fín ká wá fi ìtókù lé olódùmarè lọ́wọ́ ọba ṣe yòówù bí fatiwínù fatiwínù. ká ṣe tutù bẹ́ẹ̀ ká fi òye elédùà lọ. ọba ṣe yòówù. níbí bá lọ láàfin. bẹ́ẹ̀. ìdúró sí ìbòrò sí. kábíyèsí. ẹ ẹ jẹ́ ká lọ ṣe yẹn. kábíyèsí. ẹ jẹ́ àṣeyẹn. kábíyèsí. ká fi yòókù lórí wa lọ́wọ́. kábíyèsí. sọ́wọ́ náà tó máa mú bọ́ìsì yàrá ìyá ẹ̀ ò ní fẹ́ fi wèrè pẹ̀lú dìnnà ah. tí gbẹ́bí sọ́wọ́ bá ti ń bọ̀ tó bá ti ń kì eh. tó bá ti ń sọ eh. ìjà láyé tó bá dùn títí eh. wà pa láàrin. ó yà ìyá yìí ẹ fẹ́ kú ṣà lábẹ́ tẹ̀mí ah, ah, wọ ìwọ ọ̀rọ̀ kọ́rọ̀ kó ti pẹ́ tí mo ti wá ṣàlàyé fún ẹ èmi ṣàlàyé kò rẹ̀ yí ọ lábẹ́ tẹ̀mí ẹ pàṣẹ fún mi àjọba àjọba dáadáa máa tù sáré ó máa kú ni irú ẹ tí yóò bá wọn tó mi ni àwọn fẹ́ pa àwọn tó ní yàrá ìyá yín ni ah, ah. ṣé ìlọ́jọ́ ọ̀rọ̀ ló ti ń gbé bọ́ọ̀dì ló ń dá padà ah, àwọn fẹ́ pa ẹ̀mí ṣé ìlọ́jọ́ wa jẹ ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ọmọ sọ́sán bíi owó ọmọ náà tí ò sọ lóore ẹ̀yin fẹ́ bàjẹ́ ni ṣé ọmọ ìtọ́wà ní pákéjì náà ẹ̀bọ̀dì náà ló lè ṣe ni kì í ṣẹjọ́ ìyá ẹ̀ tó bá sí ọ̀kan ẹ̀jẹ̀ tó gbé wálé ẹ lọ́wọ́ ṣé ilé ọmọ sàwọn ọmọ sọ̀rọ̀ ni. báwo la yé da padà kò ní da fáwọn tó ní ẹ ta ló sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ táwọn eléyìí bá kí òun gbọ́dọ̀ sọ̀rọ̀ kí ló ń ṣe é àwọn onímọ̀ fẹ́ jẹ́ kó bá tì da fún ìyá ẹ̀. bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kí ló ń ṣe yín tẹ́ ń dìbọn tẹ́ ń fò sókè tẹ́ ń kílẹ̀ tẹ́ ń lo jáwùn lọ́dọ̀dọ̀ àwọn ẹ̀yà wẹ̀rẹ̀ ni èmi ìrókò bá ní olúwẹ̀rẹ̀ tí ó gbọ́dọ̀ parí lọ́jọ́ ẹ̀yà wẹ̀rẹ̀ ni òjò kọ́ ni ìrókò ń bínú o tí bá bínú pẹ̀lú yín lásán tí bá yàlù yìí ah ẹkùnrin ni kó lè ní ìwà fún aláàánú ẹ kó ní jẹ́ kí lóore ní jẹ́ ẹ kó ní jẹ́ dà kò ní jẹ́ ẹ ọyà kílẹ̀ ẹyẹ kẹsẹ̀ ọyà ọyà ọyà àlọ́ ọ̀rọ̀ ju súnmọ́ mi lọ́sẹ̀ súnmọ́ mi ní ìlà ọ̀gbà ìjẹ́ àlọ́ wà jẹ́ ọ̀gbà ìjẹ́ àjẹ́ ìjẹ́ àwọn ọ̀rọ̀ wọ́n dá ẹ lóhùn àlàyé ah, tó wá pè mí ẹlẹ́kẹta máa gbẹ́ngò pa mi sọ pé ó jẹ́ boyfriend mi o. Ah. ọ̀gá o ọ̀gá ọ̀gá agbára ń gún ẹ o ẹ̀lẹ́dà aṣọ ẹ o um, wọ́ bẹ́mi nǹkan tí mo torí ẹ̀ pé ọ̀gá ni pé kí ló dé tó ń ṣe báyìí náà kí ló dé tó gbọ́n tá a jọ ń sọ kí tó ń change ọ̀rọ̀ gbogbo tá a jọ ń ṣàlàyé fún wa kí ló dé tó ń padà. Festus wa bá mi ó sọ pé òun fún àjàgbọ̀n pé òun dá wàhálà lẹ́pọ̀ kà bẹ̀rẹ̀ sí ní àdúgbò lára àlẹ́ agreement mi àti ẹ̀dẹ̀ ni pé òun ní fún àjàgbọ̀n mọ́ kò ní séwu mọ́ owó tó ń ṣe yóò make sense now. Ah, wọn àlàyé olórí burúkú làwọn ìrókò àti gáìsì ẹ̀ nà ah, àṣẹ mi jọ gbẹ̀wù dání ni àlẹ́ mi jọ àwọn mọ́pọ̀ àràgà tó lè máa halẹ̀ mọ́ ni àlàyé fìyẹn lẹ̀ o àfìyẹn ah, lẹ̀ rárá kò sọ̀rọ̀ ńbẹ̀. a ti máa ń bá ẹ sọ̀rọ̀ máa gbọ́ gbogbo tó ń ṣe yìí a ti ṣe kọjá ọmọ ìgboro náà bí àwọn náà síbẹ̀ la dàgbà síbẹ̀ láti fi gbogbo nǹkan tí ò dá wọlẹ̀ wo gbogbo gbùgbù gbàgbà gbogbo gbàgbà gbùgbù àwa gan ṣe láti ilẹ̀ akàwé pé à nígbà tí máa dánú lérú ni alágbára máa lọ dàtàrú wàá dàtàrú àwa padà wá nulẹ̀ ẹ̀ bọ́tọ́ bá banulẹ̀ jẹ́ òun ṣalágbára kí lè tó ṣe báyìí tí máa bá a sọ̀rọ̀ kó la tí ẹ kó jẹ́ kó wọnú etí ẹ kó gbọ́. aláyé fìpolówó oògùn tí ò ní NAFDAC lẹ o. sọrí ah. um, gbogbo tí mò ń bá ẹ sọ ẹgbẹ́ mi torí wípé àwọn guys yẹn wọ́n bílí pé bóyá gbogbo tó ń ṣe yẹmi ni mo wà nídìí ẹ̀ ó dàbí mo ṣe jáde bó ṣe sáré wá lé mi mú sí mo wò pé ó dáa jẹ́ kí wọ́n á pàdé ẹ̀bẹ̀ kọ́ wọn kó ṣe ń bínú nítorí màá sọ fún ẹni pé bá a ṣe sọ tẹ́lẹ̀ mo fẹ́ kó dúró síbẹ̀ má fà wàhálà mọ́ má bẹ anybody jà mọ́ má lọ nílùú ẹ̀ kò sẹ́ni tó máa wá tọ́ ẹ̀ wọ́n máa wí èèyàn tó jẹ́ o ti gbọ́. aláyé mo ti gbọ́ mi gbọ́ tán pẹ́ ni. kò sí wàhálà màá bọ̀ sí jagun lọ jẹ́ kí jagunjagun wọn padà dé kán kẹ́rù kán kẹ́rù bọ̀. kò sẹ́wù àlàyé fẹ́mi lọ oúnjẹ àpò ṣáájú ò jáde jọ. o ṣáà lè lo blade fún mi ṣá o ṣú ọ fún mi. be my boyfriend now <laughs> lórí ọwọ́ ẹ̀. ẹ dókítà ẹ pẹ̀lẹ́ báwo wà di condition wọn I want to feel better and response to treatment. Mm -hmm ọkọ ní láti rest ni. ẹ má mú fún nǹkankan náà. àwọn ọkọ tó lè jẹ. ó jẹ mọ ẹ wọ. bó bá dára ni. Ah, ẹ jẹ́ kí n dá lọ. ẹ lè dá anybody lóhùn ẹ lè dá òun sìn. ó lè jẹ ọ̀rọ̀ yìí ló fẹ́ bá mi sọ. whatever it is ìyẹn ọkọ ni concern mi sí kára ní ti yá òun ni. Hmm, that reminds me olórí. Okay ẹ jọ kí kábíyèsí má gbé kọ́ kọ̀ọ̀kan for now tàbí kẹ́ bá wọn switch fóònù yẹn off. Hmm, that's a problem ẹ má wọlé. condition kan wà wọ́n ní láti rest dáadáa. that's a má kó má sí nǹkan tó máa bug my jẹun. okay ẹ̀yin má worry i know what to do ṣe gbọ́ ẹ ṣe gbọ́n ṣe bóun lè ti gbọ́ yẹn sí. ìyẹn bẹ́tà. Ah, kára yín yá ló jẹ mí lógún eléyìí pè yín pè yín báwo lẹ ṣe fẹ́ rest. àti ẹni ìdẹ̀fọ̀ náà. Um, doctor, ẹ má wọrí kẹ́ tó délé mo ti credit account ń ṣe bọ́ ẹ ṣe gan ni thank you so much ẹ ṣe mo dúpẹ́ ìdẹ́gbẹ̀rẹ̀ ti gbọ́ ọ̀pọ̀ tí doctor sọ ẹ ní láti sinmi dáadáa. ẹ wo ẹ fi ìlú sílẹ̀ for now just get better first. Eh, Adéwálé kí wàá ní condition kábíyèsí báyìí condition kábíyèsí wà láàfin tó ń pàṣẹ fáwọn òjòyè náà. kò fọ́ ni ṣé o understand nǹkan tí ewa ń tra láti béèrè lọ́wọ́ ẹ̀ ewa ń tra láti lè ask ẹ about the condition of your dad. enough of this ṣé ọmọ kékeré ni mí ni. we listen listen we all know that daddy is sick wọ́n sì ara wọn ò yá ṣé gbogbo èèyàn ló mọ̀ náà so kò sẹ́ṣẹ̀ mẹ́ta bá bèrè lọ́wọ́ ẹgbẹ́ báwo ni health wọn. so why. can we stop this please. ẹ wo tí kábíyèsí bá wájà lé ní automatically i become the king torí gbogbo yín lẹ mọ̀ pé èmi nìkan ni ọkùnrin tí kábíyèsí bí náà so ọba ló ń ba yín sọ̀rọ̀ yìí ẹ wo we came here to have fun àwa jayé bí yìí ni ọ̀rọ̀ pé ó rẹ kábíyèsí kan àbí nǹkan kan ẹ filẹ̀ please. ó ti yẹ ayé àwa yìí wàá jẹ́ bí wọ́n sọ rẹ̀ sí pé a jẹ́ pé ayé yẹn náà làwa jẹ́ yẹ kájà yìí tani jẹ́ ló ìgbà yẹn ká fi sílẹ̀. so how far nípa àwọn ọmọ yẹn ṣá àwọn ọmọ yẹn ṣá máa gbórí wọlé ṣá àṣà àti wàá ṣe fàájì tiwa no problem àwọn ọmọ ló kàn sáyìn mi o. alárẹ́ bóòlù dey flex. Ah, kò sí àwọn ọmọọba alára ọmọọba adéwálé rárá rárá títí ah, ẹ kò mọ ojú kó mọ tí kóbìnrin alábìṣòwò ẹni à. Hmm, ah, àsìkò tiẹ̀ ló máa dé kọ́lọ́n jẹ́ kí ìgbà tiwa náà dé ni kọ́lọ́n gbé wa débi ọlá náà ni kò sẹ́ni tó máa gbé dúró lórí ẹṣin tí kò máa ní ṣọ́pà kan. ẹ jọ̀ọ́ kí ni fáàrí tó ń ṣe gan-an ṣé nítorí kó jẹ́ pé òun nìkan ni ọmọkùnrin tí ọba bí tó wẹ̀ ló ṣe ń ṣe bó ṣe wù báyìí ah, ó ga o àmọ́ eléyìí ò gbọ́dọ̀ jọba ìlú máa bàjẹ́ ni. ọlọ́run aṣáà mi gbọ́dọ̀ wá ṣá ó máa gbá wa náà dé fún ọ̀la. ọ̀rẹ́ ohun yẹn pọ̀ jù ẹ̀jẹ̀ ká rọrùn nàìjíríà lẹ́yìn náà police officer ni wa. ṣe rí àwọn guys kan ní trace asáré ní débi báyìí wọn ní kàbí lọ ìgbésẹ̀ ìjọsẹ̀ bá rí wọn. èwo ń wèrè gan ṣé wọn ti mú gòyìn dání ṣá. kò yé wa ń ṣe é ah, náà. ṣé ibi ìgbà ìjọlé àwọn guys ni àbí wọ́n ènìyàn yìí iṣẹ́ tún ti bẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ ṣe máa ń gbèsè yín dé nìyẹn o tó bá yá ń sìn ẹ̀yìn àwọn kan tó wà ń ghetto ló ń fa wàhálà jẹ́jẹ́ wa dúró ẹ̀yin ni wàá bá wa o ẹ̀wọ̀n ah, ah, wèrè ẹ má bínú sísá kò ń ṣe ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ aráàlú náà làwa náà jẹ́ so àwọn guys kan ló lọ carry out operation so àwa ní ká wo movement ẹ̀ bóyá ibíbà ni wọ́n sá wọ ni. ẹ jẹ́ gbẹ́nu sàn ẹ jẹ̀bi ẹ bá jọ tààràlù ẹ ń gbà tẹ wá ń bọ̀ ń bíbà ṣé ibi ìbà ìjọlé àwọn guys àbí rapist ni ṣé fẹ́ wá rèpù wa ni. ẹ ṣe ah, ah, kẹ̀ easy. Eh, a ti sọ fún yín kó officers ni wa ṣe kí ẹ má bẹ̀rù ṣe bọ́ ẹ pẹ̀lẹ́ ẹ wá o ewo ń wọlé kókó sí lọ ta ló mọ̀ bóyá ń rọba làwọn ewo ń wọlé gan kí ló ẹ̀rẹ́ ti fẹ́ lọ́wọ́ ẹ̀sọ́ lọ́kọ̀. ó yẹ kí kan dín kan lọ́wọ́ ó yẹ ká ṣe kí ní ẹ̀ fún ọ. bí a fi wọn lé àmọ́ oyún tó fún ìyá yín ẹ̀ ni wá mọ́. ọmọ nonsense wo ló bá mi sọ. you are stupid for that statement. nísìrú èmi mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń reply mi àrífín máa ti wọ kíní gan-an. déwálé dúró o ṣé torí ojú ọmọ ọba ló kàn ṣe èrò pé o lè sọ̀rọ̀ síyàn gbàgàgbàgà àbí torí oníṣẹ́ńjì làpò má ẹ̀fọ́ àbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n déwálé. orí ẹ dàrú fún nǹkan tó sọ nísìrú kí ló tẹ̀yàn ọmọ tálíkà ṣe máa be bí èèfà Eh? ẹ kò must you show that you are you are you are you are, you are poor. Oshé, ṣe ọmọ tálíkà ni mí lóòótọ́. ṣe bí wọn lórí mi ló ló fẹ́ so mo ti gbé ọmọ tálíkà ń sìn fún àìní ọmọ tálíkà ni àṣà wà tọrọ jẹ lọ́wọ́ ẹ̀. àbí ìyá mi àti bàbá mi ṣọ́ọ́fì mi wà tọrọ lọ́wọ́ ẹ̀. mi ìlú ayé má ẹ bá mi mọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹni tó bá ti ẹ̀ pé tó bá ni Tori bi mo ṣe ń lọ ní mọ́tò mi máa blọ́ọ̀kì ẹni. come here kanu no sọ̀rọ̀ tó ń sórí tó bá bí aláya ẹ̀dá tí bá pè ẹ́ kó má gbé kọ́ọ̀lù yes. déwálé lẹ́nu ẹ ìwọ dárúkọ ìyálàyà mi. kí ló ń ṣe é gan-an what's wrong with you. yóò déwálé yóò ojú mi ojú mi ojú mi ojú mi. déwálé mi ló bá lọ́jọ́ mẹ́rin. ó dẹ̀ ní gọ́t ó ní gọ́t ó tún reply mi. ìyálàyà mi tí mi ò lè sọ̀rọ̀ dẹ̀ gbọ́ mi lẹ́sìn déwálé. How dare you hit a woman? Eh? níbo ló máa lò ti rí gbogbo jágbẹ̀jágbà yẹn dámi náà wà dé wálé. Ah, mọ́mí ìwẹ́ wo ìbàjẹ́ ti wọ ọmọ yẹn lára jù ẹ́ ó rude sí mi nínà very rude lady. can you listen to yourself ìyàwó tó fẹ́ fẹ́ sílé ó rude sí ẹni and you had the guts to hit her wá kí ló dé gan tó ń fi ipò rí àwọn èèyàn jẹ náà dámi lóhùn. kì í ṣẹ̀rí kì í ṣẹjọ́ ọmọ yẹn ó ti mọ̀ pé mo love òun náà fẹ́ máa take me for granted ẹ wò tí má jọba tán gan mo lè má fẹ́ sílé and that's the truth are you kidding me now let me tell you gbogbo years tẹ́lẹ̀ àti bàbá ẹ̀ fi wà he never for one day raised his hand on me ibo ló máa lọ ti rí tiẹ̀. you need to go back to that girl and apologize to her ọgbọ́n nǹkan tí mo sọ fún ẹ tó bá jẹ́ mi ni mo bí ẹ and secondly o ò béèrè nǹkan kan nípa business bàbá ẹ ṣé ìyẹn tiẹ̀ ti wá ni ìjọ́ wo ló ti yọjú wo bàbá ẹ nínú ilé ipe báwo lára wọn ṣe rí dá mi lóhùn ṣé bó ṣe máa máa ṣe yánmáyánmá ni tó bá bá kùn. wọ́n rẹ̀ mi ò láì gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà mọ̀ náà popsi ní àwọn workers tó capable ah. business yẹn function now and besides his his his illness his old age wọ́n ti darúgbó ni now old age ló. sọmọ nìwọ ìṣá sọmọ nìwọ ìṣá tó ń sọ yamayama játijàti lẹ́nu ẹ dá mi lóhùn Adéwálé you are making me so sad you're making me so unhappy tó bá jọba náà tán ṣé gbogbo nonsense tó máa ṣe ni. àwọn ah, mi ẹ jẹ́ ìjọba náà tó bá dórí oyè ẹ ẹ be in charge mẹ́ ẹ wo ọmọ mi ẹ má bínú tó má ti ṣe ẹ ẹ má bínú everything will be fine that's what's up. kí n má bínú adéwálé òun bá mi inú jẹ́ oní kí n má bínú ah. look at me i'm not laughing i'm not happy with you. wọ́n mi tí bá ti ṣe yẹn má bínú ìyá ọba lọ́la. <laughs> Mommy. No, it's not funny, Adewale. Kò funny now. Adewale, kí ló funny? Oh, they're serious for once until nítorí Ọlọ́run láyé. I'm serious. This o dey make me happy one more day. Look at me, I'm not smiling. Oh, they O dey jọ ọkọ mi torí Ọlọ́run I know me. Okay, I'm sorry. I'm You're sorry. Just go back to that girl and apologize to her first. ọ̀kẹ́rẹ̀jẹ̀ ọ̀kẹ́rẹ̀jẹ̀ ẹlẹ́dàá ń gbọ́ ìṣẹ̀dá gbọ́ ń gbọ́ o mi ò ní gbà o. tí gbẹ̀mí ìyàwó ò bá gbọ́ ọ wálẹ̀ àti wèrè tó wà nù ẹ̀ kó kó wèrè wálẹ̀ o bíbẹ̀ kọ́ tó bá bí ó bá pọ̀ gan o. lọ́kọ̀ báwo lẹ ṣe ti owó yín ṣe lọ́wọ́ gbẹ̀mí. Ah, ọ̀kẹ́rẹ̀jẹ̀ ṣé o mọ̀ wá mọ́ ni ṣé àtijọ́ àtijọ́ àjòjì ẹni ṣé àjọ wà mọ́ ni òun bẹ̀rẹ̀ bó owó tí wàá ṣe dọ́dọ̀ ìyàwó tiẹ̀ òkè ṣé a lè máa dágún bọ̀ nígboro kọ́ máa léwa kọ́ máa léwa káàdé máa sá káàdé wọn náà bẹ̀ẹ́dẹ̀ tàti ikú àti àti àánú ghetto káàdé dágbà owó sọ́dọ̀ ìyàwó ẹ̀ adágbówó àtẹrù tá gbé bọ̀ àti gbogbo èrè tó wà lára adágbó sọ́dọ̀ ìyàwó ẹ̀ àdé ẹ̀nà kọ́ máa padà bọ̀ nípa àwọn bàbá ti padà lẹ́yìn wa ìyàwó ẹ̀dọ́ sọ́kò sọ́wọ́ mọ́ ṣé ọ̀fẹ́ ló gbowó ni. ẹ bọ mi bá yín jà mi bá yín fa wàhálà ṣùgbọ́n mo ń béèrè question ni mi sábà ìjà lórí ọ̀rọ̀ yìí. ìwọ ló máa já ọ̀rọ̀ má ríro ṣé ọ̀rọ̀ lọ́wọ́ ni olówó ń ṣépè. Ah! ok Um, pẹ̀lú lówó tá à ń sọ yìí. one point five m pẹ̀lú irinṣẹ́ méjì ló wà lọ́wọ́ ẹ̀. irinṣẹ́ tún wà ń bẹ̀. òkè ra o bọ́ ó ṣọ̀fẹ́ mi pé kò lè sówó lọ gbé màá bínú ọ̀bọ̀ irinṣẹ́ tó wà mẹ́ẹ̀ káti ẹ̀ lẹ́rù owó kẹ̀tì ẹ̀ irinṣẹ́ irinṣẹ́ ṣe kókó. kílò kílò sánsìn. ní mo ṣe ń bọ́rọ̀ bọ̀ ni mi ṣàbá yẹn fà á. Ah, ọ̀kẹ́rẹ́ jẹ alábọ̀dé ni ó ti gbà bọ̀dé ṣùgbọ́n pé bàbá láwèrè ni ẹ́ hmm tí ọmọ ilé ò bá gbé wọn wálé wàhálà ni èmi sọ fún o èmi sọ o ọmọ pé jésù ọgbà àbọ̀dé fáwọn èèyàn tó fi rúwọ́jọ́ jésù. tí bá lọ bínú tó pẹ̀lú ọ̀kẹ́rẹ́jẹ ọmọ pé awakọ̀ awakọ̀ àwọn tó ń wa ọkọ̀ ọkọ̀ ojú omi lọ́pẹ̀ lọ́kẹ́rẹ́jẹ tí bá bínú tó pẹ̀lú ọ̀kẹ́rẹ́jẹ ó mọ ní o. alára kí ló dé ń ṣe báyìí dé ń ṣe báyìí. ọ̀kẹ́rẹ́jẹ ṣé yóò fẹ́ bàjẹ́ ọ̀hún tá lókù ṣé ò fẹ́ ṣorí burúkú. ṣé bóyá ṣe sẹ́ẹ̀ tó ń ṣe bí àrìndì tó ń ṣe bí àrìndì ṣé bẹ́ẹ̀ bí ni ìwọ àtìyàwó ẹ̀ máa wa gbádùn ẹ̀rọ ọ̀dọ́ fẹ́ ń sà ẹ máa ń ẹkú nǹkan tó tẹ́tò gbẹ̀yìn bàbá apá mẹ́rin nù yín sá àwọn tòun náà. yẹ́kọ̀ọ́ náà sọ díẹ̀ ó yà sọ díẹ̀. Ah, ó ti yá ni ó yá ni. wọ́n ní máa bá yẹn sẹ́tù nǹkan ẹ̀rẹ̀ ń ṣàgídí. ọ̀gádé máa gbowó mi ní ẹ̀kọ́ síbi tó ń lọ. Ah, ṣàlàyé àní máa rí ẹsẹ̀. o lè rí mi. ṣé torí èlò tí mo jẹ́ lóyún ní embarrassment tó ń bú mi sọ káàkiri àti ní kí ni ojú àlábùlójú rẹ̀ ló ti fẹ́ rí mi ọ̀gádé sanwó mi ṣé mo kéré nu ghetto yìí. èmi ò mọ fún ẹ o ṣé o pé lè tọ́ máa ń ṣe láti jọ tẹ́kọ̀ọ́ máa máa rajà tẹ́ máa máa rajà láwìn tẹ́lì sanwó kò jọ́ mọ́ nílọ́tẹ̀ yìí ẹ máa fún mi lówó mi sí ẹ̀ mi ò lè gbà o. àtọ́jú ṣe ìwọ náà fún lówó ẹ̀ náà máyẹ̀ kí lè máa embarrass wa. wà á máa lọ dá sí i ṣó wà lọ́wọ́ mi ni mi fún ni. ẹ máa gbà láàárọ̀ yín ẹ máa sanwó mi mi ò gbà. ẹ lè wo bí yóò ṣẹlẹ̀ ló fà á. Ah. ẹlẹ́dà a máa dà fún yín o. ẹ̀yin gbọ́dọ̀ ẹ̀kọ́ mọ̀ pé ní adémọ̀rin ọmọ ẹ̀lẹ́mà ni mo máa mọ agbó lórí ẹ̀ mo jẹ́ lórí láti bí ọ̀sẹ̀ kan báyìí ni elébù mi sí o ládùúgbò káàkiri wa. o jẹ lówó. ẹ kí ló wà lọ́wọ́ sọ abẹ́ ìkìlọ̀ wẹ̀ nàbí. agbómúra lọ́wọ́ ẹ̀. agbómúra lọ́wọ́ ẹ̀. ọlọ́run. ló wà lówó sọ. ọlọ́run bá bo lórí burúkú yẹn ṣíṣe wà lórí ẹ̀ o kò má fi rẹ̀ rẹ̀ rẹ̀ hàn lára. àbó òrìṣà. àìwọ lọ́rọ̀ àgùn àrùn. ọ̀gbẹ́ni fún lówó ṣé èkó ya wèrè. ọ̀gbẹ́ni gbèsò ńlẹ̀ ṣàlàyé màámi. mi lórí ìbẹ̀wò ẹ má bínú jà. òkè ah, kí ló ṣẹlẹ̀. òtè yìí ni ó rajà lọ́wọ́ mi láti bí ọ̀sẹ̀ kò ó dẹ̀ sákiri sákiri sákiri sanwó mi ó lóun ò lówó mo wá gbámú síbi tí mo ti ń kiri lọ́wọ́ àṣọ fèmí pé ọmọ kan kún lọ́wọ́ adití òun ò lówó kan tó ń fẹ́ ah, sàn. Ah, olórí burúkú lẹ́yìn náà ni ẹ̀yin náà hùwà bí àwọn wèrè ẹ máa fi hùwà jọ àwọn olórí burúkú kan àwọn olòṣì àwọn táyé wọn ti rún tó ti bàjẹ́ àwọn tó lè lè bá mọ́ àwọn yẹn kò yẹ ẹhẹ́ èló lọ́jà tó rà. four fifty ni màámi. ok four fifty. ṣàlàyé màámi. ṣàlàyé ẹ wá ṣe yọ ni èmi á sanwó ẹ. anybody bá tún fẹ́ anybody ta fún wọn ẹ kàtọ̀ mi wá gbowó ẹ lọ́wọ́ mi. àmọ́ gbọ́ o àwọn olórí burúkú kan báyìí tó rọwọ́ mi lápá bíi àwọn èèyàn kan wà lọ́nà báyìí yàrá ìyá wọn má ta nǹkan fún wọn wo wéré yìí táyé wọn ti bàjẹ́ táyé wọn ti rún wọn lélẹ̀ bá mọ̀ wo ẹnìmì mi ni. wọ́n lè ṣoríire bó ṣe wà yìí. ẹ bá gbẹ́ ẹsẹ̀ rẹ̀ rẹ̀. olórí burúkú ni wọ́n bá ṣe wà yìí. ṣé ìyá rẹ̀ wọ́n tó wá pẹ́ kó bá pé. ó bí ẹja wá bó ṣe ga wàá ṣe wá lẹ̀ wá ti ta. èmi èmi èmi bẹ́ẹ̀ni wọ gbẹmí sọ́ra lè mi. mo bọ̀ bẹ́ẹ̀ lójú ni. mo bọ̀ bẹ́ẹ̀. kárọ̀ ń bẹ̀. òkúta yẹ rẹ̀. òkúta fún ẹ. òkúta yẹ rẹ̀. aláṣọ bá wà. àlàyé mo máa kú ẹ láti ilẹ̀ tó bá ta fún ẹ máa fún ẹ máa fún ẹ sùn máa fún ẹ. ó yá fún wọn. ní kí ni. wà á gbé wà á lẹ. wà á gbé tọ. tó o bá gbé wà á rí júrì. ó yà jẹ́ kékeré pé jẹ́ ká ṣe. àwọn òsè wẹ̀. bẹ́ẹ̀ wọ júrì. ilé ìdáná òun ló ń tà bí o kéré sí ọjà máa lọ. báàmì. olórí sọ pé ìwọ ló kọ́ ṣe tán ṣe máa lọ. Ah, ṣe o ìyá mi wọn náà rọmọ ránṣẹ́ o ṣe mo dúpẹ́. mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. ẹ mọ̀ pé èmi náà àdúgbò ni mo ń gbé kúdẹ̀ ṣe kó dàdúgbò yìí ni ìbọn kí ló dé tí mo rò kí n rọmọ kankan lọ́dọ̀ yẹn kí ló dé. ọ̀rọ̀ ńlá ló béèrè yìí o. ayé ló kúkú dẹ́ṣe lówó wọ́n gbélé sísá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ayé bínú oyin wọ́n jálé afárá oyin dànù ayé ló ṣe láti láfi kú ayé ló ṣe kàn tí kan fi wẹ̀wẹ̀. gbogbo tẹ́ ń sọ yóò yé mi gbogbo àṣàmọ̀ tẹ́ ń pa ẹ̀ kò sí kankan tó yé mi nínú ẹ̀. ọmọ mi hmm? ò dààmú ayé ò lè ṣòro ẹ̀ àmọ́ kọ̀ọ̀kan ni mo mọ̀ tó dá mi lójú pé tó bá ku ọwọ́ kan àdùn àdùn á fi rọgì ọmọ mi máa lọ tì í ìyàwó àbí ọ̀dà ọ̀dà ọ̀ṣẹ̀ ẹ̀dẹ́kẹ̀ ọ̀dà ọ̀ṣẹ̀ o. Hmm. <laughs> fẹ̀mí ẹ̀ ṣe tútù. ẹ sọ pé kò máa wọlé alára àkàlà bó ṣe yàwó òkè jérò pàtí òróbọ̀kún aláyàbí ọ̀bẹ òyìnbó agbọ́n mi ti wọlé ẹja apàjùbá ti balẹ̀ àparò jẹ́ akọni lọ ọba adégbàrí kẹta sílùú àwọn yàyà ó papòdà. olóyè ọ̀tún kí wàá ní ṣíṣe ní ìsìn. there is nothing we can do than to consult the oracle. ẹ nípa ìsìnkú kábíyèsí nǹkan. ẹ the first thing tá a máa ṣe ń sìn ni pé ẹ jẹ́ ká kọ́ ẹ̀ǹbàm kábíyèsí náà ká wá lago káàkiri gbogbo ìlú fún ètùtù àti ìséde ọlọ́jọ́ méje. ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n ká má wàá jẹ́ kó pẹ́ ká tó mú adéwálé ọmọọba wọ̀ pè torí pé a mọ̀ yìí pé adéwálé nìkan ṣoṣo lọmọkùnrin tí kábíyèsí fi sílẹ̀. Hmm. ìtọ̀sẹ̀ ló lọ yọ. ọ̀sán bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ǹkan kò sí nǹkan tá a fẹ́ ṣe lẹ́yìn fà. ó dà. ẹ̀yin ọ̀rẹ́ mi ká má parọ́ ká má jalè mi ò rò pé ìlú wa ilé tòrò mọ́. kí ló rí ọmọlọ́lá. mo rí mẹ́wàá kí adéwálé kó fẹ́ jọba nínú ìlú táwa gangan. ó fẹ́ jọba náà kàn lórí. ọ̀rẹ́ má rò bẹ́ẹ̀ bóyá nítorí ìjà tó wà láàrin ara yín tó bá jọba tán ó lè change things nílùú àyè ó lè sọ. ó lè sọ. ó rí i pé mo rẹ́rìn kó o nídìí dùn kó o ń ṣe rí ọmọdé irú adéwálé yẹn onínú fùfù yẹn jẹ́ kó máa sọ̀rọ̀ sẹ́nibọ́dì ṣàkàlà bí ẹni pé òun ló dáyàn yẹn kò lè change. ọ̀rẹ́ wa máa ronú bẹ́ẹ̀ yẹn o adéwálé lè wá jọba tán kí wàá change àti pé kò ní fẹ́ kìlú dàrú mọ́ lórí tí a bá ju abẹ̀bẹ̀ sílẹ̀ ń gbàgbà ibi pẹlẹbẹ yẹn ló máa fi lélẹ̀ adéwálé tó jẹ́ pé tó bá bínú tó lẹ́ẹ̀kan báyìí kò kọ̀kí sọ́mọ̀ kó jábọ́ lẹ̀ ó máa dà lúrú fún rẹ̀ adéwálé lẹ̀ ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀fi dà lálẹ́ gàràgà kó tó dàrú àti gbé báàgì mi mo ti kúrò ní ìlú yín. ìwọ ló máa ṣe sùúrù ọ̀rẹ́ tó bá dọba tán ìwọ ló máa dólórí ní sùúrù. jọ́ torí ọlọ́run ọlọ́run ò ní jẹ́ orí ìyá mi kù orí bàbá mi kọ àwọn tó tẹ ìlú ìdó ó kọ ọlọ́run jẹ́ kí mi Fadéwálé ẹjọ́ torí ẹ má pèpè púpọ̀ mọ́ mi o ẹjọ́ torí ọlọ́run. ọ̀sán gbogbo wọn lọ mi mọ yín ta kọ́kọ́ wù ẹjọ́ tó bá jẹ yóò kẹlẹ̀ kọ́kọ́ wù ọlọ́run má jẹ ìjọ torí ọlọ́run ẹjọ́ rẹ mi ẹlọgbọ́n rẹ yìí jẹ́gbọ́ èmi ìyàwó bá orí mi kọ. Leda! Leda! kí ló ṣe wọn ló ṣe ọba ẹ nídà ẹ bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ àwọn ta ni àwọn wo. nídà. Lídà, lídà, lídà, lídà, lídà. Apààyàn ni ẹ o. Gbẹ̀mí apààyàn ni ẹ o apààyàn ìka aláìdáni ẹ o kílẹ̀ tó ṣe ṣé bó ṣe ń wò mí yẹn mo lè ti kábọ̀ ẹ lójú má kí kábọ̀ ẹ lọ́fun má kí kárò ìwà apààyàn yẹn rádaràda aláìníla káyì ṣé wọ́n pé wọ́n lo palinda ó pọmọ yẹn tó wá jókòó síbi wá sọ pé òun ronú ẹnìkan sìn ọkẹ́ wa balẹ̀ o jókòó ìwọ́ wà nù ayé. ó ṣe ń sọ̀rọ̀ bí òkòrùn báyìí ó ṣe ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè bí afọ́fun gbé mu báyìí a ò ṣe ronú kó tó sọ̀rọ̀ ọ̀kẹ́rẹ́ jẹ mo ṣe máa kọ̀ ọ̀rẹ́ mi mo ṣe máa kọ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ronú kó tó sọ̀rọ̀ náà ẹ. ọgọ ó bàjẹ́ ó yọ̀dẹ̀ ó lẹ́kọ̀ọ́ wọn kọ ẹ àbí kó yẹ pé wọ́n kọ ẹ ò gbẹ̀kọ́ ọ̀dẹ̀ ni ẹ́ tí wàá kí n ṣọ̀dẹ̀ ni òní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ á máa bá ẹ sọ̀rọ̀ ọ̀tọ̀ ni tí wàá máa ṣe wàá máa ṣe gbàgbọ́ pé wọ́n lò wà ní gbogbo ayé bóyá ọ̀nà ẹ̀yà sínú thirty five naira àbólódìdí ti jáde ṣọ̀dẹ̀ ni ẹ ni oníwọ̀n kan ló pa àjọkílẹ̀ tó parọ́ fún mi sọ fún mi kílé tó parọ́ fún mi kílé tí àwọn èrò kò gbowó sọ́dọ̀ ẹ̀ tó sọ pé wọ́n gbowó sọ́dọ̀ ó dẹ̀ parọ́ fún mi títí tọmọ yẹn fi kú rẹ̀ ṣe ń parọ́ yẹn náà. yes ó ṣẹ̀ṣẹ̀ yé mi sí i oh, àwọn òrókò ló jẹ́jú Linda àwọn òrókò ló pa Linda tí wọ́n mú Linda balẹ̀ àbí ah! mi ò ní gbà ah, òkú máa sùn ẹ̀jẹ̀ máa sọ àmọ́ ah, máa kóyàn jẹ máa jẹyàn ní tútù àwọn ló pa ọ̀rẹ́ mi. Mm ọmọ yẹn tó bí ẹ lọ́mọ rẹ ọmọ bí o owó tán fi tó ẹ lọ sí school àbí owó tí wọ́n fi rẹ tán fi tó ẹ dàgbà báyìí kéde fi ra ajá kájà máa gbé ẹ̀jẹ̀ ládùúgbò dáàdi á pọ́pùlà jù báyìí lọ ah, ọ̀dẹ̀ ni ẹ kò ní dáa fáwọn tó tó ẹ dàgbà mo bá ẹ sọ kí ló ti mo lọ́ọ̀fẹ́ náà akí ah, kí ló ń ṣẹlẹ̀ náà ṣé mi nílà ká ẹ̀ gbogbo pé mi nílà ká ẹ̀ mo rò pé tí n bá kó ẹ̀ o máa gbẹ̀kọ̀ ni gbogbo òwe tó ń ṣe ṣé mi kọ́ ni mo tún ènìyàn ni ṣebí kọ́ ni mo sọ èdè báyìí ni èmi kọ́ mo mú ẹ̀wọ̀n gbòòrò ni ìwọ tó ń sun lábẹ́ gádà ìwọ tó pé gbàtọ́ máa wọnú bẹ́ẹ̀sì lásán ó lọ sunú ilé alámọ̀ ìnàbórí ẹ̀ ń yí ìwọ náà ti ń sun ní blọọkì ọkàn ń balẹ̀ ó ń gbàgbé wọ́n ṣé wọ́n lè bá ẹ sọ̀rọ̀ ni ó dà pé ọmọ òrè gbogbo tí mò ń sọ yìí ó dà pé òrè pé mo kàn ń sọ ni ó mọ̀ pé nǹkan wọlé péjú péjú péjú. ẹlẹ́gbọ̀n àgbà ẹ̀ka sọ̀tọ́lẹ̀. wọ́n ti sálẹ̀ kalẹ̀ ó sọ fún kó gbọ́ ìyálàyà yín bá a sọ. màmá ẹ wò nǹkan táwọn olóko ń plan fún yín plan wọn fún yín kò dáa rárá wọn gbìyànjú láti mú yín balẹ̀. kó gbẹgbẹgbẹ nu òṣìṣọ kò lẹni dáa fún wọn. nǹkan tá a bá rí wọn sí náà nìyẹn ọ̀gbẹ́ni kó sì dànù kó sọ lọ bí odòjọ kó wèrè lọ́jọ́. wèrè fún àlẹ́ bá aṣọ tó tọrọ kò tọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ tó da létí ẹ̀ láyé tó bá ẹ lára mu nǹkan ẹyọ kan tó máa ń wù ẹ láyé kò ju pé kò fa wàhálà lọ. ẹ kì í sọ tó tọrọ fún ẹ kó wojú mi dáadáa kò sí bó ṣe fẹ́ ṣẹlẹ̀ láyé wọ́n máa kà mí mọ̀ bíkọ́ tí nǹkan bá ṣe ẹ wọ́n máa pè mí à nítorí pé mo nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ fi ẹlẹ́ka dánwò dábàwọ̀ nìkan àmọ́ tó bá máa padà dé tí o bá jẹ́ kó rí ẹ pé tí o ronú ẹ kó pé àrùn àti ọ̀dọ̀fin inú ẹ kó wá ṣe làákà ẹ kí o dá owó padà fún olówó if not wàá para ẹ láìpẹ́ ọjọ́ ó dá wa gbọ́ tó wá gbọ́ kan wọ́n á fẹ́ rán ẹ padà sí àwọn àròkù mo fẹ́ kó jẹ́ kó yé wọn pé owó yẹn o àjẹmọ́nú tèmi Gbémisọ́lá ni. bọ ìjọ tí kú bá máa jáde mọ́nú ẹ̀ wá dá kó. kò sí yàrá ìjà bàbá ńlá bàbá ńlá kú ẹnìkan tó lè gbowó yẹn lọ́wọ́ mi. wọ́n wá sọ fún ọ pé káwọn náà máa sùn nítorí ẹ̀mí Gbémisọ́lá ń bọ̀ mo máa pààyàn mo máa rìnyàn mo máa jẹyàn tútù ẹ̀jẹ̀ máa sàn okùn máa sùn àmì ah, ò ní gbà àmì ah, ò ní gbà. <laughs> ló dé ṣe fẹ́ lọ bá yàn ṣiṣẹ́ ni. Ah, ah, ìyá ò ló fẹ́ lọ bá ṣiṣẹ́ ìyá tó yẹ tá a jẹ ní ìyá yìí má lọ sọ́dọ̀ ìyá yìí mọ́ kí ló ń wá ká lọ sọ́dọ̀ ìyá yìí. àbí ah, sí ẹ tún dé o ẹ̀yin ayé yóò níyà ló ń pè lájẹ má má gbẹ̀ṣẹ̀ o hmm, kì í ṣàjẹ́ ìyá tó yẹ pé kò sọ́mọ kankan lọ́dọ̀ ẹ̀ ó má máa sunkún ṣáá ni kí ló dé mo ní kó má lọ sọ́dọ̀ ìyá yìí mo ṣe dandan wà bẹ́ẹ̀ ni má lọ sọ́dọ̀ ìyá yìí mọ̀ náà ìwọ ló mọ̀ ìyá tó yẹ pé mo ti ṣèwádìí ọ̀rọ̀ mo ṣèwádìí ẹ̀ dáadáa ni o tí mo kọ́ tí mo gbọ́ ni pé ìyá yìí kò lọ́mọláyé àgbọn ni hmm. wọ́n á sọ̀rọ̀ bí ṣe fífa ìwọ ló ń. ìyá yóò lọ́mọláyé hmm. ìyá tó yẹ kó ti lu gbogbo àwọn ọmọ yóò ti lù wọ́n pa ìyá tó yẹ ká jẹ ni. má lọ mọ o má lọ sọ́dọ̀ ìyá yẹn mọ́ kó má bàa fi wọlé kó má bàa fi ẹ̀dá jọ má lọ sọ́dọ̀ ìyá yẹn mọ́ mò ń sọ fún ẹ má lọ bẹ̀ mọ́ kí ló dènà. kí ni ìwọ ló mọ yẹ́yìn ò ń ṣàjẹ kò ń ṣàjẹ máa lọ. ah you guys àní ẹ ṣe pàjìsì lọ́hùn ayẹyẹ méjìlá ń ṣe lé ní ẹ wò mò get ready bí màá ṣe ṣe ìnáwó òkú bàbá then bí màá ṣe ti gun orí or ọba Yaya. the new king has arrived. nice one the new king has arrived. Hey, eh, ó ti ẹ̀ dá. ìtọ́ ló sọ yes new king has arrived. but Faji, I need a ní láti ṣe léraléra la máa máa ṣe because to bá ti di ọba tán kò sí àǹfààní fún wa mọ́ gbogbo eléyìí tá à ń ṣe yìí kò yí ọmọ nìyẹn o. òótọ́ ló To torí tá a bá ṣe fàájì ètò òun àtàwọn èèyàn jàǹkọ̀ jàǹkọ̀ jàǹkọ̀ lókun tọrẹ àwọn ọmọ màṣí remind you o possible kò má rántí wa. orí ẹ sọ kò possible kò possible níwọ̀n ìgbà tí ọba bá lórí ohun gbogbo ẹ wo mi ò lè gbàgbé yín my guy is now from way back. okay ohun tí ẹ rí yẹn sọ. orí yẹn sọ òótọ́ dẹ̀ ní bí your guy ṣùgbọ́n ìgbà wo ni àwọn afọbajẹ wá fi ètò ìsìnkú àti oyè ọba jíjẹ ìgbà wo náà fi sí gbọ̀ngàn náà. yá bísẹ̀ ti ń lọ kí oṣù tó ń bọ̀ bàbá Fágbọ́lá máa tan àtùpà ẹ̀mí mi. ah oṣù tó ń bọ̀ wọ́n á tan àtùpà ẹ̀mí àbí fine tí ìtò tí wàá jẹ́ pósù tó ń bọ̀ yẹn jẹ́ káwa bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì wa lọ láti ọ̀la lọ ọ̀túnla ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kó máa lọ bẹ́ẹ̀ títí tí òfin máa jẹ ọba yẹn. i'm capable. <laughs> o get here happy o. àbúrò continue fàájì let's go. ẹ bẹ̀sì kọ́tẹ́ mi wá rò ní pé ó yóò yàtọ̀ sí nǹkan tẹ́yìn rò bí ọlá ti sìn pàtó sí ní ṣe rìhásà rẹ̀ wàá bèrè tó rìhásà o kálá sí máa kéde. ọ̀rọ̀ mi káàbíyèsí o. o ní láti fi ẹ̀gbọ́n ìfowópamọ́ kó bá tó ní gbogbo big boy tó ń ṣe yẹn as in ẹni tó bá fẹ́ jọba ò lè máa ṣe ogun ọkọ tó ń ṣe yẹn nìyẹn you need to talk to him ni wọn náà wọn kó bá sọ̀rọ̀. ọ̀gbọ́ládé bá sọ fẹ́ sọ́kò fún mi irọ́ ni mo pa ọ́ torí èmi fẹ́ra mi um, etí mi báyìí ó ti kún nídòrò tí bá ní kò sún mi irọ́ ni mo pa ó ti sọ sọ́sọ́ wá ẹnu mi ti bó. bọ̀ ẹ̀mí òun kú bẹ́ẹ̀ torí ibi tó ti wà mọ̀ fún wọn kì í ṣe Nigerian base. nítorí ẹ̀ ni wọ́n ọ̀dẹ́ karùn-ún kan bẹ́ẹ̀ yẹn kún lọ lèmi <laughs> ṣe ń wọ́n ọ̀ràn jàre. Hey, ladies, can I come in? Come in. Yeah. Can I say something? Say something. Kí ló dé pé ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ ṣe máa ń ronú yàtọ̀ sí tiwa? Oh yes! How? Kí ni nǹkan tó ẹ̀gbọ́n ẹ̀ ṣe tó ti bá jù? as a matter of fact, mo lè ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ yẹn. Oh yes! Kò sí big deal inú nǹkan tó ń ṣe báyìí báyìí náà. And you see, èèyàn tó fẹ́ jọba ó ní láti máa practice bó ṣe máa govern àwọn èèyàn bó ṣe máa ṣe ìlú bó ṣe kókó bad now. Ah, ah. ṣẹ́gun hmm? ah, mi ò expect ilé látọ̀dọ̀ o ìwọ tó yẹ kó pè mí hmm. kó sọ fún mi pé o fẹ́ bá ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin sọkùnrin kó fún wọn nímọ̀ràn ló tún wá sọ báyìí ah no no no no no mi expect ẹ o. báwo lè làágùn jìnnà ṣèbọ́kùnrin ni ẹ̀yin ta ló fẹ́ kó gbèsè ẹ̀yin ta lè ṣiṣẹ́ ìbá gbé bí òṣèlè gbò princess ìwọ ló sọ̀rọ̀ báyìí just leave him àmọ́ ọkùnrin làwọn ẹ̀yin ta ló fẹ́ gbé. oh no no no i'm surprised. Oh. Ah, no. mi èyí lè sọ̀rọ̀ báyìí àyíwá yẹn múra bàbá fagbọ́lá ní abúláwọ̀ tuntun kí táwọn máa ṣe ẹ̀wọ̀n kó tẹnu ń bà mí ẹni ló sùn lù báyìí kí nǹkan tó ṣẹlẹ̀ sọ́kọ mi kó má tún wá ṣẹlẹ̀ sọ́mọ mi Adéwálé. ẹ sọ ah, pé sábàbí nígbà mo ti gbọ́ ewu lè mú bẹ̀ ọ̀pọ̀ kò sí wàhálà ìbáwọlé máa ń yọjú sí wàhálà fún wa. ìjọba òkè amárì tí iṣẹ́ gan ni ọkọ̀ gan ni ẹ kú àdúrà tí mo dúpẹ́ o iṣẹ́ gan ni thank you so much. ayé mà le o adéwò ṣoṣo má lè kọ́ mi ní ọkọ nígbà tí mo ṣe yín ló fẹ́ sọ fún mi ní màá bẹ́ẹ̀ yín màá tọrọ dáríjì ló bá sọ mí sí kọ́nùkù ayé sọ mí sí kòlòbó. ìjọ ni mo tún fẹ́ lélẹ́yìí tí mo fẹ́ pa ṣé mo lè gbélé ìmọ̀láyé mi. Ẹlẹ́dàá mi lórí lẹ́bùn yẹn náà kí ló ṣẹlẹ̀ ó ti máa ń di gbogbo ìgbà ẹ kówó sílẹ̀ ká mú kinní náà. Ah, ah. èmi ti máa fowó wà lẹ́bi mi lè dáná jẹ́ ká ṣe fàájì jẹ́ kó wọra àmọ́ gbówó jáde má fò. bíi kí ló máa ṣe ẹgbẹ́ wọn ó ti máa ń di gbogbo ìgbà ẹ kówó kalẹ̀ àbí òun ní english tó sọ lẹ́yìn. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀gbẹ́ni kówó jáde náà ṣoṣo gọ́ọ̀mù wà lápò ẹni kò fún wa ló ka bẹ́wò wa. gbówó ti tàkà tó máa bà mí lójú jẹ́ kiri tí bá rán ẹni bẹ́ẹ̀ máa yẹra fún mi o. tó bá sọ̀rọ̀ tí ò gbọ́ máa yẹra fún mi. tó bá wà sọ̀rọ̀ kó má gbọ́ the next thing to do máa yẹra fún mi. good ibi tí mò ń lọ mi ǹjẹ́ o mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ princess ó ń jalè ó ń fẹ́ mi. princess ni. princess mi ò lóyún rẹ. you mean princess Deola princess Deola ń fẹ́ wọ ó ń jalè <laughs> mi ò believe me ṣé fẹ́ máa bọ̀rẹ́ mi jẹ́ fún mi ni àbí kí ló ti wá pè mí wá ìgbà tó ń try láti máa bá mi sọ. àbí kí ni ìwọ ń pretend fún mi pé òun ṣe jẹ́ mi kó mọ̀. pretend nǹkan tó ń sọ ó jẹ́ tuntun sí mi mi ò gbọ́ rí. ok good o ò gbọ́ rí mo ti sọ fún ẹ̀sìn. princess diola. olóńgbà mi lójú jẹ olóńgbà mi káàkiri àgbo fẹ́ pé gbogbo àwọn tó ń respect mi wọ́n respect mi náà mo ti wá dẹni yẹ̀yẹ́ mo ti dẹni yẹ̀yẹ́ wọ́n ti ń fojú alábùkù èèyàn wò mí tí máa ti náwó ní ọkọ òlè lónà yẹn ọkọ òlè lónà yẹn kó má bàa di pé ó máa di nǹkan tó sọ́ọ̀sì pé máa yẹra fún kó bá sọ̀rọ̀ pé ebi tó bá fi gbọ́ kó bá sọ̀rọ̀. ìzókè gbogbo ọkọ tó ṣẹlẹ̀ ó jẹ́ tuntun sí mi but máa pe mo máa bá sọ̀rọ̀ ẹ̀jọ̀ má bínú má bínú jọ tó gbogbo ọṣẹ ìjọ gbogbo tó ń sọ fún mi sí mi ò gbọ́ rí àzẹ bóyá ó hàìdẹ̀ fún mi ní àbí nǹkan gbọ́ mo máa bá sọ̀rọ̀ and anything fashion I will call you máa jẹ́ kó o gbọ́ tó ṣe. tálẹ́ni tó ń dọ́rọ̀ ẹ̀wò láṣà ah. ẹ̀wọ̀ náà tálẹ́ni tá aṣọ tó ń ṣọ wa tálẹ́ni tó la tó ń sùkọ̀ mọ́lẹ̀ ọ̀tún làmọ́lẹ̀ lásán ẹrù ló tún sùn wò kí ló dé tálẹ́ni náà. yòókù ah, yòókù má làágùn jìnnà ṣé ẹ ẹ mọ̀ pọ́nmọ́ gbé mi yẹn ló máa iṣẹ́ yẹn ọmọ yẹn fi ń ṣe oró tẹ dá mi oró àkọ́kọ́ kò dàbí oró àdágbẹ́yìn nǹkan tó ṣe yìí o ó má lè jẹ́ bẹ́ẹ̀ tó tọ̀ abúlé ibi kúrò ọmọdé yìí ni. ṣé ọmọ gbẹmí náà ti rí bàtó yẹn ni ó gbóhùn wa kò gbélé láti mọ́mọ́ fi àwọn ọmọ ìkọ́nà ọmọ ìpàrọ̀ kò òun náà wọ́n pàkó nu wa ṣé wọ́n fẹ́ sọ́ọ́dì wọn àníyàn káyọ̀ àtẹ̀jọ́ máa dànù kẹ́tọ́ àbí wọ́n fẹ́ sọ́ọ́dì ìjà òkè òkè òkú àtọ̀nà ọ̀la tó ń dàbí ten years náà parí. padà mẹ́ẹ̀ padà mẹ́ẹ̀ kí ló dé báwo kí n padà ń bo. kò ń ṣe ìjà ìjà ìjà bẹ́ẹ̀ ìjà òkè òpó ló lè ń dé ibà yìí kí ló kí wọ́n ṣe ń gẹ́tò. Ọ̀ṣọ́dì àti Bẹ́tì kan ló lè wọlé bìdì. èmi ò sọ fún wọn mo yẹ fún wọn ni. èmi náà yẹ fún wọn ni. ẹ yẹ yín sáà nìyí kò ń ṣe kò ń ṣàdá àti bọ́lọ́ fi lè ń dé ibà yìí àkọlà gbà yín lẹ́nu. ẹ mi ò pé méjì. ààrẹ kí wàá nìyí yẹ wọ́n dùgbà tó ń lọ bá bẹ̀ sí ilé wa kiri. èkó fìyẹn lẹ̀ obìnrin àtẹ̀yìntàn lásán ọgbẹ́ni ó Eh, ọmọ tó ń pa àlẹ kọkọ yìí ló máa ń lo àwọn tí àyè jẹ́ ká lọ pa lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí màá jẹ́ kí ọmọ gbé mi yẹn mọ̀ pé ntí bàbá fi ju ọmọ lọ kò ń ṣe kéré mi o. yẹ́ ò tọ́ ni strategy tó wà lórí mi ju ti gbogbo ìtọ́hún ṣe lọ. aláàdúró dẹ̀ sọ̀rọ̀ báyìí náà sórí ìgbà tó bá pè mí mọ́bí báyìí ni ẹ̀wọ̀n tó yẹ kẹ́yìn ká máa lọ ká lọ pa sísìn ká pàkà pàrọ̀ ẹ̀ kí ló kó kó ònú gẹ́tò fún wa. ọmọ gbé mi yẹn kò máa fojú lásán jà ọmọ yẹn ní sáyẹ́ǹsì burúkú yorùbá kan lọ́wọ́ tó ń lò. èyí tó wá kàn pẹ̀lú yẹn àníkà lọ káwọn mọ́lẹ́ ká pa. jagunjagun kan jagun bí ẹrú. ẹja jẹrẹ bí ayú ẹ̀gbọ́n. ó máa kú nìyẹn. báwo ẹ lọ́yọ̀ ẹ ti kọ̀ máa lọ kálọ̀ kọjá. ọmọlọlá ó kà mí kún náà bó bó ṣe behave sí mi mo bẹ sọ̀rọ̀ tó ń his you guys don't talk to yourselves ṣé torí mi ò ti kọ́ ọ̀rọ̀ ẹ̀ṣọ́ wa kó máa pariwo kábíyèsí o kábíyèsí o bí mo ṣe ń bọ̀ no this rule. if kálí kábíyèsí ló jókòó báyìí ṣé wàá máa sọ̀rọ̀ báyìí ṣé o pé i'm as good as the king. adéwálé àmà tí kò falẹ̀ ìfà ń ṣe. mo béèrè lọ́wọ́ mo ní mi ò lè fẹ́ mọ́ mi ì lè fẹ́ ẹ òótọ́ ni mo sọ má wà mí káàkiri mọ́ ìwọ ìwọ arrogant kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí wàá máa sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkà bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí nínú mi má bínú tó bá fẹ́ mi sílé ńkọ́ ẹgbà ló máa fi jí mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mi ò lè fẹ́ mọ́ enough is enough. ṣe nǹkan tí mo ń sọ ṣe nǹkan tí mo ń sọ bó ṣe máa ṣe sí mi nìyẹn o she talks anyhow ṣé o mọ̀ pé o rude gan tó bá sọ ọ́ tì wọ́n ní mo gba etí ẹ̀ ṣe kiri báwo ni o ṣe ní gba etí ẹ̀ you're so rude You rude ọmọlọ́lá o ti ẹ̀ ní respect for orí adé àtọ̀. èmi rude déwálé ọ̀rọ̀ tó yẹ kó máa sọ sí ẹ pé ìwọ gọgọ ló rude olé mi rude ṣé bí wọn ló là mí lóhùn àbí wọ́n kọ́ o fẹ́ gbọ́ mi ò lè fẹ́ kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ ṣe number one àbúrò ẹ ò lè ló ń já bẹ́ẹ̀ ni ìwọ náà gàlégàlé ẹ pọ̀ wúlígánsì ló máa ń ṣe káàkiri so kò sí nǹkan tí mo fẹ́ fi irú ẹ ṣe ṣòtúbọ́ o lọ́nlọ ẹ kò jẹ́ kí n lọ́nlọ mi o fẹ́ nà mí ni ah, ah. o fẹ́ nà mí ṣẹ́tìrì ṣẹ́tìrì mi ò lè fẹ́ o tó bá ti yá ẹ wàá wáyàwó tiẹ̀ síwájú torí bí mi ṣe wà yìí o máa tó fọ́kọ́ mi wọ̀n ẹ́ èmi mo jókòó tí mò ń bẹ explain the words so ibo ló ń lọ ṣe ṣe ẹni bó ṣe bá mi sọ ọmọláwí we come back here you can imagine she she worked out on me she worked out on on on the whole king ṣé kí n padà yín sọ̀rọ̀ ni. ẹni sùúrù ẹ̀yin náà ṣe ó kù díẹ̀ how can you beat someone you say you love ẹni sùúrù tẹ bá lọ́ọ̀bẹ ẹ̀ nínà lóòótọ́ ó ń bínú ni ẹni sùúrù ẹ̀ á bá yín bẹ̀ á gbọ́ ẹ̀yìn tó sọ kí ló ń sọ kí ló ń sọ ó rúd ni tí ò bá rúd mi ò ní gbá etí ẹ̀ ah, ó yẹ kí n nọjú bẹ́ẹ̀ gan lọ́jọ́ yẹn ọmọdọ́lá mo mọ ọkọ tó ń ṣe o ó mọ̀ pé mo lọ́wọ́ ló ṣe ń bí ibẹ̀. point tí mò ń lọ gan nìyẹn ṣé rí torí ìfẹ́ tẹ́ ẹ̀yin sí yẹn gan lè ṣe máa ní sùúrù torí ìfẹ́ kò sẹ́gbìn tí ìfẹ́ kì í gbà mọ́ra o ṣó ti ẹ̀yin prince ẹ jọ torí ọlọ́run sùúrù tó dẹ̀ lọ́jọ́ ni ṣe ti gbọ́. ibi kankan náà gbogbo yín kọrin sí ni. What's my sorrow here? See, let me tell you something. I'm going to become the king very soon. See, me my job out. Tí n my job. jọba ọmọdé látẹ̀yìn yẹn, Me ò lè fẹ́ mọ́. Tí n bá tiẹ̀ máa consider rárá, màá fi ṣẹ̀rú ní palace. Títí gbogbogbò mo ń bá yín sọ̀rọ̀ yẹn talking of. I don't know how I beg. Ẹ kind of bullshit is that one? ṣẹ́gun òde jọ́ ń tọrọ lọ ẹ̀bẹ̀ náà mò ń bẹ ẹ̀bẹ̀ tí mò ń bẹ láti jọ iná ní òde jọ́ ń tọrọ lọ. ẹ kí ló ń bẹ mi fún gangan ń pàtó kí ló ń bẹ mi fún dìde ìjọ orí mi bàbá. kí ìjọ náà kí lẹ́yìn méjì bẹ́ẹ̀ mi fún sí nínú kí lẹ́yìn bẹ́ẹ̀ mi fún ṣé ìwọ lè gbà kí ẹ̀gbọ́n ẹ àbí àbúrò ọkùnrin kó fẹ́ olè sílé ṣé o lè gbà ní ṣé o lè gbàrú ẹ tó bá ti lè gbàrú ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ nǹkan mi ò ní mi ò lè fẹ́ olè sílé ah, ah promise mi ní ever ṣe mọ́. ìwọ o promise ṣẹ́gun. kò ní ever ṣe èmi ò ló máa sọ ẹ how many times ló máa ti sọ bẹ́ẹ̀ fún mi pé ò ní ever ṣe mọ́. ó bẹ́ẹ̀ ni. tó ìgbà tí bá tó tọrùn bọ́ tí mo ti fẹ́ sílé tọ́ sí mi ò ní lè bọ́ síta ní ìwọ náà ò bó fúnra ẹ ṣé ìwọ tó jọmọ báwo yẹ kó máa jalè. àpapọ̀ ìwúlú pọ́lásì lọ́wọ́ àwọn ìṣó lè. ìgbà tá a wà pọ́lásì kan wáyé tó pè mí wá tó bá fẹ́ kí sọ̀rọ̀. no no no no no kí lé tó ń jalè kí ló jalè fún kí ló bèrè tí wọ́n fún ẹ wọ́n ní mi ò ṣe bẹ́ẹ̀ ẹ má fà mí ẹ má fà ẹ má yẹ ẹ má yẹ kí n lose temper mi ẹ má fà mí wọ́n ní mi ò lè fẹ́ o lè eléyìí ò lè gbọ́ eléyìí ò lè gbọ́ eléyìí èmi fẹ́ o lè wọ́n ní mi ò lè fẹ́ o lè fi mílẹ̀ mi ò lè fẹ́ o lè mi ò fẹ́ o lè mi ò fẹ́ o lè fi mílẹ̀ wọ́n ní mi ò ṣe mọ́. tí ẹ ló ṣe yẹn lágbára ọlọ́run jẹ́ kó máa Olúwa ah. pèsè ọlọ́dúnbọ̀ríkà fún ìtúntò. iná ní pági nígun òrùn lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ ní pákànláyà adé afọ́pàṣẹ ẹ̀sẹ̀ tí ṣerú eléṣẹ̀ ẹ̀ ìbà gbá ìbà gbè ẹ̀yìn olúwo wa àwàjúbà ìbà pa ìbà rókò olórí igi àwàjúbà ìbà ṣá ìbà dì olórí ẹyẹ àwàjúbà ẹyẹ aláṣẹkù mo ké sí yín mo pè yín nítorí adéwálé ọmọọba adébárè ọba wa tó gbéṣẹ́ ẹ la fẹ́ tàtùpà ẹ̀mí ẹ̀ báyìí a fẹ́ ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá àdìbò ṣe yọrí o. ìbàjàgùnmọ́lé olúwo lóde ọ̀run ẹ dákun ẹ aláṣẹ kù ẹ dákun. ẹ jẹ́ ó ṣeé ṣe o n ò ṣe tì rí o. Ah. ah. Hey. ìgbà tí àtùpà ẹ̀mí òde wa tàn báyìí kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ah. àwọn alálẹ̀ ò fàṣẹ sọ́mọ oyè tó fẹ́ jẹ́ ṣé ọmọ kan ṣoṣo tí ọba ní ṣé ká wá sọ wípé ọmọ àlè ni kì í ṣe ọmọ kan. ẹ ẹ ẹ ẹ wo bàbá jẹ nǹkan yìí ifá wò tó ṣu désàlẹ̀ kókó fẹ́mi o àfi kí n wá sáàfin ká wàá gbé fàjọlẹ̀ tó bá rújú kábílẹ̀ léèrè hmm. táwọn aláṣẹ kò bá fẹ́ gbà ká tètè yà fún wọn ní kíákíá. irú wàhálà irú wàhálà wo lélẹ́yìí kínní àdẹ̀gbọ́dọ̀ ṣe nìkan mọ́ kóbó. ọ̀tún bọ́ba dára à bínú àtùpà mi ò bá tán kò sọ́mù rè tó lè gorí àga ọmọ pàṣẹ. bẹ́ẹ̀ ni òótọ́ òótọ́ ọ̀rọ̀. like seriously wo obi adéwálé see see wetin we dey do wo nǹkan tá à ń wo nǹkan tá à ń gbogbo eléyìí this is not how we normally flex na o gbogbo fàájì tá a máa ń ṣe kì í ṣe bá a ṣe ń ṣe fàájì ní na o kí ló dé kí ló ṣẹlẹ̀ na o all this melting kẹ ìwò eléyìí jẹ̀díjẹ̀dí à ń kọ orí tì. wọ́n ṣe báyìí na o tí ń lo kan dọ̀ spirit èèyàn ni na kí ló ṣẹlẹ̀. na just my body dey here my mind don travel i no dey at all. ah ah ah pàdé wetin dey happen sef kí ló ṣẹlẹ̀ gangan tell me. àwọn people ti ń dáwọ́ rú wọ́n ti ń ṣe anyhow now wọ́n ti ń kí politics bọ̀ kínní yìí àwọn afọbajẹ wọ́n sọ fún mi sí pé àtùpà kan ò tọ̀ lórí tèmi báwo ni àtùpà òṣèlú tọ̀ lórí mi tálẹ́ kó jẹ́ kábíyèsí tí ì bá ṣe mi am I am I am I not supposed to be the king the next king wọ́n sọ pé àtùpà kan ò tọ̀ àtùpà ara ni wọ́n ní ò tọ̀. àtùpà ò tọ̀ wo wo wo wo wo wọ́n ti ń bọ́ tẹ̀ bọ̀ nìyẹn o nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀ conspiracy wọ́n ti ń conspire together nìyẹn o but ìwọ má wọrí sórí àtùpà go light kò yí ẹ àtùpà must light èlò nọ́mbà àtùpà lọ́jà ọmọ go buy àtùpà mélòó ni iṣẹ́ yọkan náà mélòó amẹ́ni. ọlọ́pàá ibi seven lọ́lọ́ máa ń tàn. fine ah wọ́n ló ń sọ̀rọ̀ báyìí we go go buy àtùpà we go buy am we we go light am ourselves àtùpà must light kò gbọ́dọ̀ tàn. <laughs> o fẹ́ light àtùpà ordinary person ò lè wọ ọbẹ̀ yẹn that thing is spiritual. Ah. àlàyé a máa gbéra wa débẹ̀ jà kí ló pe spirit. ó wà spiritual náà ordinary person ò lè wọ ọbẹ̀ àwọn náà ló lè àwọn bíbí fetish kind of you know. Uh, but all all the same ma wo ma worry shebi you know the person wey be say tó turn tan àtùpà yẹn you know am you get how we go fit take enter am when be say how we kí ni kí ló need kí ló we go give am they go know how they go take light am. Yeah, you no understand you hear. ó dáa kò sí wàhálà tí o bá ti yé mi no problem eh, o mọ ọwọ́ tó ṣẹlẹ̀ ń sè ìwọ máa rò yẹn eh, gbogbo ẹ náà máa work everything is working for our own good ó lè jẹ pé just for the main time ni pé kí nǹkan kan lọ náà so that you go come become the king when be say you don become like this things go come begin dey happen ṣé kò yé aside that má jẹ́ kí yẹn fún ẹ ní problem má wọrí tó eh, tiẹ̀ béèrè lọ́wọ́ pé bíbí tó ń jókòó sí ìgbà ìgbà jẹ́ because àwọn tó máa gbé ẹ débẹ̀ when you don reach that place this one go make you happy this person person tọ́kọ́ ìdákọ̀ mọ the stuff you made of. ẹ ní problem pẹ̀lú mi anything tẹ bá fẹ́ báyìí mo máa ṣe fún yín ọ̀rẹ́ yín ti ṣàlàyé gbogbo ẹ̀fọ́ ṣe ti gbọ́ ẹ̀fọ́ kan yín balẹ̀ anything you want i'm going to do for you àbí ṣé mi ò fi ìkọlọ rẹ̀ ni. I can't wait to become a mom. Olórí. No. Ọ̀rẹ́ ṣé ò kọ́ ohun ọ̀gọ́ta sọ látàárọ̀? Kí lè ókè ó ti ó ti yé mi. Má wọrí ìgbé yẹn kúrò lára ilé máa gbé ẹ débẹ̀ ṣó ti yé ẹ. Má wọrí everything is fine. Just be happy now. Ó ti yé mi. Ẹ eh, báwo wá ni? Tìbí ṣé kan gbowó fẹ́ gbowó bẹ́ẹ̀ lójú ara ẹ̀ owó àìsàn ìgbà ògùn kan àbí wọ́n bí ẹgbẹ́ wọn sàmúyà láì já ẹ̀ kò sàmúyà lọ́sọ̀ àlọ́wọ́ ó ti yẹ sùn jágbó ẹ̀ fún lọ́wọ́ fún pa ah, ẹ̀dá. ẹlẹ́jà kí ló ṣẹlẹ̀ gan kí ló ń lé mi fún kí ni mo rà lọ́wọ́ ẹ̀ kí mo rà ń gbà ẹ̀ gan ah, ah, tó bá lé ní tó bá bá ni èèyàn máa ń padà lẹ́yìn ẹ̀ kí ló dé gan-an. tẹ́jà àwọn olùmọ̀ọ́dá ṣàkàṣà àwa ti yí ẹ adẹ̀ ti bá ẹ wo wo kí kó lè nílò ráyè mọ́. a máa rí bọ́ọ̀lù ẹ̀ǹbẹ̀ kí ló ṣí ẹ̀ tẹ bá lè wa tẹ bá kọ̀ tẹ bá pàdé máa kàn dínú yọ ni. owó bí owó bí òkè ọtí kọ lọ́wọ́ fàbí ọkọ òṣèlú wa sọ wúlúwúlú láyé kò mọ̀ pé àti dín àti yọ kó ti wà lé ní ráyè mọ́ aláì ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ náà. ìmọ̀ ìṣẹ́jọ́ mi ta kí ló dé. olórí burúkú ẹlẹ́jà bá mi kẹ̀. kí ló ṣẹlẹ̀ ó yí kó kéde àti ẹ̀yìn ẹgbẹ́ mi kéde tó máa ṣe báyìí imagination ni ẹ̀ náà. àwọn olè jábọ̀ ilé ìgbẹ́ta olè jábọ̀ ọ̀ọ́dà lápapọ̀ ni ó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. owó mi ò sọnù owó orí mi báwo ni. Ah. Eh. àlàyé gbára dúró kí ló ṣẹlẹ̀ jẹ́ kí màmá tẹ̀ ẹ́ lára kan yọ fà á. ẹ̀kọ́ mi dùn láti jẹ ibùdó lọ́nà tó fẹ́ ṣó fẹ́ pa mí nígbè ni ṣó fẹ́ pa mí ni ó kò lọ ó kò lọ ó ti ẹ̀ bójú wáyé òun yẹ kó dáa. Ah, ìyá ẹ̀ ara nǹkan tí ò kì í jẹ́ kí n wálé rèé o. Ah, ó dá má bínú ọkọ mi àmọ́ gbèǹbí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. anyway fi yẹn lẹ̀ ọ̀rẹ́ mi rèé o. ọ̀rẹ́ tímọ́tímọ́ bí ọmọ ìyá. àṣì bí ọmọ ṣìfàáwù. ọmọ ṣìfàáwù. ọmọ ńlá. ọmọ ńlá. ó ti yé. ìpínlẹ̀ <laughs> ọkọ mi àmọ́ irú orúkọ burúkú wo nìyẹn àṣìbí àṣìbí orúkọ burúkú ni àṣìbí báwo. Ah. kí wọ́n kí wọ́n bí ni. Ah. màmá ẹ̀ ẹ̀ ah. ṣe é rí. báwo jáwọ́ sí i àṣìbí ọmọ ṣìfà o ẹ̀yin ẹ máa sọ wípé ọmọ egun jọ bí ìkà ọ̀sán. ṣé wọ́n ti darí ọ̀rẹ́ yẹ lẹ́dẹ̀ ṣe wá ẹ̀kọ́. àmọ́ yóò tó lu àdìbá ẹ̀ kó ṣe sọ̀rọ̀ yìí mi ò nífẹ̀ẹ́ sí i oh. ọmọ ìdílé ìdílé kristẹni ni ẹ báwo ló ṣe ń ṣe báyìí. ọ̀rẹ́ jáde àwọn ní ìdílé kristana. jábà padà lọ màmá jẹ́ ká máa lọ ọkọ mi olówó ni mo ṣeré ni àmọ́ kí ló fi tẹ̀ fẹ́ jẹ́ jókòó kí lẹ máa. ẹ ní sùúrù jàre ìyá ẹ mo dé tẹ́kẹ́ họ́ọ̀gì mi tẹ́kẹ́ kíìsì mi kẹsàlẹ̀ kó lọ. agbára lẹ̀ jókòó yẹ́ ló ń bẹ sọ̀rọ̀ kí ló ṣe yẹ agbára ẹ yóò mọ́ mi tó ṣe. mọ́mì ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ látẹ̀kùn ẹ̀ dá mi ló ẹ̀ kàn wò mí ni. adéọlá mi ò. má. ó jẹ́ ká máa wò ká fọwọ́ lẹ́rán ká wo ibi tí ibi ọ̀rọ̀ yìí fẹ́ wò sí bó mú mi bonigi tún fẹ́ wó sí ẹ níbo ni kí n tún fẹ́ wó sí ẹ ní sùn ẹ jẹ́ bí yín question kù ẹ jọ ṣé ní ọmọkùnrin míì síta ni tó yàtọ̀ sí ẹ̀gbọ́n mi Adéwálé ni. ṣé mo lọ́mọ mi síta. kòsìkò yé mi ni ìgbà tí àtùpẹ̀ mi kọ̀ tó lóun ò tán lórí ẹ̀gbọ́n mi táwọn ló tún fẹ́ kù tó fẹ́ jọba ìlú wa yìí. ṣe bẹ́ẹ̀ méjèèjì náà ni lọ́wọ́ mi àmọ́ nǹkan tí mò ń sọ òun náà ni màá tún máa ó pariwo ń sin ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀ ṣé ẹ̀yin méjèèjì gan ṣe fi mí lọ́kàn balẹ̀ ni ṣe jẹ́ kí n rọ́rọ̀ sọ ni èyí tó jáde wálé ó ń ṣe jàgídíjàgan káàkiri gbogbo ìlú ó ń dà lóru kiri ìwọ tó jóbìnrin tó yẹ kó jẹ́ mo rẹ́ni kejì mi gan òun fẹ́ wọ́ ó yá níbo ni ìfọ̀kànbalẹ̀ ti wá fẹ́ gan tí mo jẹ́ yàyín and now you are here talking kí lẹ fẹ́ kí n ṣe mọ́mí ẹ̀wẹ̀ má bínú ẹ̀wọ̀ omi kò yé mi náà o mi ìmọ̀ kan tó máa ń ṣe mi mọ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ o bọ̀ mo promise yín sí i I'll make you proud mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run àmọ́ àmọ́ ẹ̀gbọ́n mi ni ló gbọ́dọ̀ ló gbọ́dọ̀ jọba o ìka tó bá tọ́ sí mi báyìí òun la fi romú ẹ̀gbọ́n mi ló gbọ́dọ̀ jọba o. ṣòrí gbogbo ẹ̀ pátá kò kọjá ọlọ́run ṣó ti gbọ́ àmọ́ àkúnfàdúrà ni gbogbo ẹ̀ ló máa ṣe ṣe but the promise you just gave to me I hope you're standing on it. Yeah, yeah. I'll make you proud. Sure. You want me? Ọ̀rẹ́, kilo ló dé tí ilé ayé yìí tó kún fún ẹ̀tàn àti àbòsí àti ìbàjẹ́? Ìwà ìwọ ló ń wọ ààyè. Sórí nǹkan tẹ́mi rí mo rí tó clear sí mi sórí àwọn olóyè yẹn they no like Adéwálé o they no like am at all wọn ò like ẹ o but èmi wà wò sórí tí wọn bá like ẹ tipátipá wọn máa like ẹ o because I've never seen a, a situation whereby someone that's supposed to become a king so wọn wọn try láti lè manipulate gbogbo àwọn kìnnìkankìnnì ọlọ́run ọmọ kò lè ṣeé ṣe Adéwálé will become the king òun ló máa jọba yẹn torí gbogbo eléyìí tó ń ṣe yìí story náà na story náà mi à sí na story o. <laughs> o story ni o. ṣùgbọ́n kinní kan mo fẹ́ kó yé wọn pé kàkà kíkú máa jẹ ṣẹṣẹ yìí àfi ṣàwádà tọ́rẹ̀ wo bá ti jọba kò sẹ́ni tó máa jọba nílẹ̀ àwọn olóyè ló máa fara gbé ní kọ̀ọ̀kan nígbà tí olóyè mi tẹ́mi ẹ̀ bá fẹ́ bò ọ̀rẹ́ wa máa jọba. sori eléyìí tó sọ yẹn ó dà pé yẹn ló máa bẹ́tà tí ọ̀rẹ́ wò bá jọba gbogbo àwọn olóyè yẹn wọ́n á fi imú wọn á fi dánrin one tọ́rẹ́ ọba jọba how we going to survive báwo làwọn gbogbo fàájì tá à ń ṣe gbogbo club tá à ń wọ gbogbo everything bá mi àwọn gbogbo báwo la ti fẹ́ di ọ̀rọ̀ ọba ọ̀rẹ́ wa ló máa jọba o ó máa ọba yìí òun ló máa jọba àwa náà àdá máa ṣe kí we become king's friend. Ah! kò ní dáa fáwọn tí ò ní dáa fún láti january to december. àṣì bí ọmọ sì fa awù. wàá ṣeré ọ̀rẹ́ mi bó ṣe ń pè mí mò ń jẹ́. ọ̀rẹ́ bí ọmọ ìyá <laughs> wo ọ̀rẹ́ wọ́n ti jánu sábẹ́ tẹ kan lába yìí o eh. tó bá dìrọ̀ la máa gbórí wọ bẹ́ẹ̀ ká lọ lé àwọn pa mi. bẹ́ẹ̀ ni kán lè mọ̀ eh. pé ọmọ de ọmọ tó ju ọmọ lọ. Eh, kò sí èrè owó tó bá ti yé gungun ó ti wọ ó ti yọ ọ̀rẹ́ mi. Oh, ìwọ ṣáà máa rìn ṣó mo wà lẹ́yìn. ó yà gbàgbé òṣì. ó wà lẹ̀. <laughs> Oh ah màmá ẹ káwọ́ ẹ wá bá wa rí. ìgbé mi ìwọ ọmọ ìṣó fẹ́ pa mí ni ṣó fẹ́ pa mí ni kí ló dé kí ló dé mo lọ sí ṣọ́ọ̀rù mo dé láàárọ̀ ìwọ nǹkan tó ń ṣe láàárọ̀ kùtù ìwọ nǹkan tó ń ṣe láàárọ̀ kùtù. ẹ jọ màmá kí ló dé gan màmá ẹ kí ló ń tẹkàn máa ń tẹ kí ló ń tẹ máa ń embarrass mi gan ní o láìkí gbogbo orí ọwọ́ ìgan ọ̀sẹ̀ fún oh, ah, ah. ẹ wá ẹ̀yin lọ sí ṣọ́ọ̀ṣì ní sòòrò àwọn dá wà ń bí bá ń ṣe bí. à ń jèsìn tiwa lọ́wọ́ àbí o kò yẹ kí kan dì kan lọ́wọ́ o kí ló bá gbọ̀ yẹn gan. kí pásítọ̀ wá gbàdúrà fún ẹ ní kí ló tí ọmọ yìí ṣe báyìí fún mi. mo kú o mo rú o mo fọ́ o ẹ wá kí ló gbọ̀ yẹn àbí abá aláìsàn nulẹ̀ ni. kò yé mi o ta ló ah. sì. màmá ẹ ẹ jọ ta ló sì kì í tẹ fẹ́ wá gbàdúrà fún ẹ wo ẹni ò fẹ́ rogbo orí ọwọ́ ilé gan o ní o ti ẹ̀ láìkè rárá ẹ má ṣe tí kémi náà ṣe tèmi ikọ̀ òdì kan lọ rárá kí ló dé gan. ẹ ǹ ẹ jẹ ọmọ mi ṣé ọmọ yín tẹlí kí n tẹ̀lé wá gbàdúrà fún lélẹ̀. mọ́mì gẹ́gẹ́ bí gbẹ́mi ṣe sọ lẹ́ẹ̀kan kò dákẹ́ máa ń ba bíǹsì wa ẹ̀yẹ woru pásítọ̀ ilé kí ló fún yín láṣọ láti pé lè máa rí ìjọba ọ̀run. àbí o àwọn kan lè wọ ìjọba ọ̀run jù lọ kò ní <laughs> ẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹlẹ́kọ̀ọ́ ṣàjà gbàdúrà ẹ̀jọ̀. Ah! yàrá ìjàmbá bá ń lẹ́yìn tó bá di bí fàdúrà kò ní dá. àṣẹ i'm sorry màámi ẹ má bínú mi ò disrespect. ẹ tó bá di tó gbàdúrà kò ní dá fún. ẹ lẹ́ sórí ibú ni. kò ní sórí rẹ̀ ọlọ́run ẹ̀ máa kú ni. àṣẹ ẹ lọ́bọ̀ eh. àwọn olórí kúkú nìyí eh. ah, ah. tí mo bá díjú tí mo bá bá bá sọ̀rọ̀ lórí ìnáwó kí ni a máa ṣe fún un. a máa nà yẹ́ ẹ̀ pa a máa ṣe kí ni yẹn fún un ni ṣọ́ọ̀ṣì wà ń bẹ̀. ẹjọ mọ́mí ẹjọ tó bá ti di ọ̀la àwọn máa pàdé nísìn ẹ a máa fàdúrà wọ̀n wọn lọ́wọ́ ẹjọ títọ́ náà jẹ́ kí n máa. ọjà bíbí ló fẹ́ sọ mí bí olè pàdé pàdé. yóò máa wọ ẹjẹ wọn. ọwọ́ Ọ̀rúnmìlà ẹlẹ́rìí kan amọ̀nàmọ̀yé ọmọlé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbìndègbìn ibi wọ́n gbé rọgbà àwọn dáhùn ibi wọ́n gbé ràwọ̀dọ̀ lọ́lẹ̀ déèrè ire à ire lórí ifá. omi inú gbó ní fojú jaró òdò bàrà ní fojú jòrò àdí omi abẹ́ àpáta ní sáré gbàrà gbùrù kójò kó má lè bù mú ariamu olótùfẹ́ bí wọ́n gbé bẹ́ẹ̀ jọba ẹ̀yin olóye ọ̀rọ̀ kankan ní fásọ̀kan lè yé. fagbọ́lá kí lóhun tí àwọn onílẹ̀ sọ. ifá sọ pé níwọ̀n ọ̀gbà tí àtùpà ẹ̀mí adéwálé ò ti tàn ó di dandan kájí adelé kórì ìtẹ́ bàbá bàbá gbòfò. ẹ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le níwọ̀n ọ̀gbà tó ti jẹ́ póbìnrin ló ń jádelé ẹ tán àtùpà ẹ̀mí adéọlá. Hmm. àbíkó ni. Hmm. ọ̀rọ̀ yìí dáa ọ̀rọ̀ làákàyè lẹ sọ àmọ́ ifá ò mẹ́bọ lọ́nà ọbẹ̀ ẹni tí fa sọ ni wípé ọmọ ọba tí ó jẹ adelé kò sí láàfin. ẹ̀dùn o ṣé nǹkan tẹ́ ń sọ fún wa ni wípé ọba tún lọ́mọ níta. kódà òun nìkan látùpà ẹ̀mí ẹ̀ léta. ọ̀nkù kan mi ẹ gbọ́ ọ̀rọ̀ tí Fágbọ́lá sọ ṣé bó ṣe rí nìyẹn ẹ̀yin ṣáà ni ọ̀rẹ́ tímọ́tímọ́ ọba kí tó ń báyìí náà ṣé bí torí tiẹ̀ la ṣe wà ń bì a dẹ̀ ń sọ̀rọ̀ lọ ọkọ̀ nílé change kí ló ṣẹlẹ̀. kí ló dé. ṣé tó yẹ pé mo bá ní nísìsiyìí tó ti ń sìn òun lọ́rọ̀ á ṣe ìlú tó bá jọba tó ń sìn wàá já mi lẹ́yìn pé mo mọ̀ ṣe ni wà á lọ máa fáwọn ọmọ àwọn ọmọ tó yẹ kó máa lọ fẹ́ràn máa lọ fẹ́ràn. tó ń wúwo láì máa ń fọ́ níṣà o so nǹkan tó tó change nìyẹn wúwo ọ̀la fine ọmọ bá ni mí no doubt about that but mi ò lè ti tó ń pé mo jẹ́ ọmọ ọba kí wọ́n sọ pé bóyá pé ẹ mo fẹ́ máa ṣe ránù ìfẹ́ tí mo ní sí ẹ̀ ìfẹ́ òtítọ́ ni àbí kan mi bá mi ṣàlàyé fún un. wúrọ̀ ọ̀la ò mọ iye rẹ̀ tó bá mọ iye ara nìkan tó ń ṣe òní máa sọ lóòótọ́ ọmọọba ni ọ̀rẹ́ mi adébárí i own love rẹ to the extent tí ò lè fọ̀rọ̀ ẹ ṣe rárá kò lè fọ̀rọ̀ ẹ ṣe tó bá ń sun máa lálẹ́ ẹ̀ ni so gbogbo obìnrin tó rí pẹ̀lú ẹ̀kú nìkan tó fẹ́ fi wọ́n ṣe ìwọ ọgọ́ nífẹ̀ẹ́ wa lọ́kàn ẹ̀ so má doubt ẹ má dẹ̀ doubt mi. mo tẹ trust ẹ̀yin ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu òótọ́ ló máa ń jẹ́. ẹ jẹ́ n sọ ọkọ fún ẹ lóòótọ́ oríṣiríṣi obìnrin ló máa ń bá mi àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe mo wá ń ṣe ìlérí fún ẹ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ mi ò ní fi ẹ́ sílẹ̀. ṣé ti understand. a máa ní ewì bẹ́ẹ̀ o. kò ń ṣe pé wàá ní wí bẹ́ẹ̀ nǹkan tí mo máa ṣe nìyẹn ṣé o ti yẹ ẹ̀yẹ ṣé wàá léèrè. ó wọn dáàdì ti kú báyìí láìpẹ́ láì jìnnà wọ́n fẹ́ tan àtùpà ẹ̀mí lórí mi ṣé màá wá kó o lórí mẹ́ta sáàfin ni lọ́mọ kékeré ara mi ṣé òun náà rí pé wà láti dé. Ah, ah, ah, ó tán màá nì bọ́lá ti tó wúrọ̀ọ́lá àtọmọládé ó tán màá nì mo dẹ̀ sọ fún ẹ o ṣùgbọ́n pé wọ́n ló fà báyìí wọ́n ló dá ògbélé sí mi lọ́rùn mo sọ fún ẹ gbà yẹn tó ń sọ pé ọmọ bá ní mi kí n máa jayé bó ṣe wù mí ó ti ṣẹlẹ̀ báyìí o ó ti ṣẹlẹ̀ o. nùsùrù ọmọ àmọ́ nǹkan tá a máa ṣe ṣe ọmọ kan tó máa ta máa ṣe sí i mo mọ̀ pé ọmọládé ló nífẹ̀ẹ́ sí jù mm. ṣọlá àwọn méjì tó kù yẹn ọmọ àlọ́ ṣẹ́yìn wọn ni. kọ́ mi kọ́ lọ ṣe oyún ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ẹnu wo ni mo fẹ́ fi sọ fún ọ. gbáǹkó lára lò fún àwọn méjèèjì tó kù ah, gbáǹkó lára lò. gbáǹkó gbáǹkó lára lò fún ọ. sódẹ̀ máa wọ́ọ̀kì. ó máa wọ́ọ̀kì gbáǹkó lára lò fún àwọn méjèèjì. mo rọ̀ burúkú ò ní pé kèmi lọ ṣẹ́yún nítorí fẹ́ jọba kò jọ ó tún wá ní pé èèyàn ti bímọ fún ẹ o ẹ kò jọ o ṣáàdéhùn èmi àti ẹnìyẹn sọ fún mi. ẹ wúrọ̀ la torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi náà mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ yìí ìgbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jọ wàá nídìí àti ṣẹ́yún yìí ni. màá ṣe kí ni màá ṣe kí ni ṣé o rí ẹni tó bímọ fún ọmọ ló o ṣé o dẹ̀rí tó wà nù tèmi náà ọmọ màá fi bí fún un mo lóyún tí mo fẹ́ ṣe. wúrọ̀la hmm? wàá ní láti ṣe sùúrù ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ti gbọ́ gbọ́dọ̀ ti gba sùúrù o máa ní láti lọ ṣe oyún yìí ni ah. ìgbà mélòó lẹ́ máa fi ṣe mí o máa ní láti lọ ṣe ni. Ah, ah àwọn òkú tiẹ̀ ní pé rárá. bird of the same feather kémi lọ ṣe oyún. so àjọmọ yín pé kémi lọ ṣẹnu lẹ́nu tí yín lẹ́nu tí yín ọkùnkàn mi lẹ́nu yín ó ti yé mi ẹ̀hún adébárí sórí oyún inú mi yìí má lọ ṣe o ṣùgbọ́n tí bá ti lè ṣe oyún ìpẹ́rẹ́ kò sí àjọṣepọ̀ mọ́ kọ́kọ́ láàrin àti ẹ̀. ní sùúrù ní sùúrù wúyọ̀ la wúyọ̀ la ní sùúrù. wo wo fílẹ̀ ẹni tán náà lára ń tajà rẹ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ gan-an jó máa lọ jó máa lọ ṣe ìjọba. Yes, ta ló wà bí? Àṣùwọ̀ ló wà bank. Be ń pe àgbàlagbà tó wà ń This is Big This is sister. Yes, who is there? Wúrọ̀lá. Ọ̀nkú kan ọ̀gbìn, ojú yín rè. Kó jọ mẹ́ta. Ìjọ kan pẹ̀lú. Ṣùwọ̀ ló wà Ah, bà ẹ̀. Pẹ̀lú ògo lọ, èmi lọ́lọ́run ṣe bí ìfún. Jọ̀ọ́ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ń jọ sí tó pa ti rí lìṣẹ́ gidigidi jọ máa bínú mo fi ọlọ́run bẹ̀bẹ̀ jọ torí ọlọ́run. bínú kẹ kí mo fẹ́ máa bínú fún ṣé ẹ rí nǹkan tó rẹ̀ ń tẹ̀ ní kí n ṣe lọ́jọ́ sí èmi ò ṣẹ́yìn o mo ò ṣẹ́ ọmọ mo fi bí. wáò obìnrin àbọ́kùnrin. obìnrin mo fi bí o gbémisọ́lá lórúkọ ọmọ mi. that's good ṣáàdúgbò ilé òǹgbẹ ni. second street níbẹ̀ yẹn mò ń gbé number five símisọ́lá òun là ń gbé. ah all right máa wá yọjú sí ẹ. all right kò sí wa ṣé ẹ dẹ̀ fẹ́ patronize wa ni ẹ wọlé. mo fẹ́ mo kàn lórí. ó bá ti wá rí báwọn. ṣé ẹ mọ tí arábìnrin náà àtọmọ náà wà. mo mọ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn mi lérò pa rí wọn torí ó ti pẹ́ ẹ̀ ó ti pẹ́ díẹ̀ tọ́ba ti wá kúkúrú mẹ́kàn. ẹ ẹ wà wọn lọ ni o ẹ láti wá wọn rí ọ̀run là ń sọ yìí mhm. àwárí báyìí ni obìnrin máa ń wá nǹkan ọbẹ̀ mhm. ó ti di dandan kí a jọ wá ní àwárí. ìwọ àtọ ẹ ìwọ àtọ ẹ ìwọ àtọ ẹ olóyè àgbìyànjú ó ti jẹnu. hèé tó ga o àṣé àìrí ìgbìnà ni àrí àbúkẹ́ ọ̀kẹ́rẹ́ ó ṣeé ṣe kéèyàn dé Ògbómọ̀ṣọ́ kó rí gúngún tó ń ta búrẹ́dì. Hmm bẹ́ẹ̀ ni o. àtùpà ẹ̀mí kò tán lórí adéwálé àtàbúrò rẹ̀ gbogbo gúlégúlé pé mo fẹ́ jọba kò wá tán bí. ẹ wò ó àwọn afọbajẹ wọn ò fẹ́ràn adéwálé o. wọ́n ṣe máa wá fẹ́ràn rẹ̀ ẹ́ ṣé pẹ̀lú wà tó ń wù láàfin náà èyí ẹ̀gbọ́n ó ń ṣèjọ̀gbọ̀n káàkiri èyí àbúrò níṣe ló ń jalè kiri ṣé pẹ̀lú rúwà yìí tó máa fi wọ́n jọba báwo nílùú òṣè ní dàrú ẹ wò ó ẹni tó bá wù wọn kàn fi jọba tèmi ni wípé ẹni tó bá ṣàṣì fi jọba àwọn ìsun pérépéré tó ń tẹ̀ wá lọ́wọ́ kó ṣàmà ti di lọ́wọ́. àbí o nítorí pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni o. àbí o tọ́ lẹ sọ. kábíyèsí mà kábíyèsí o wo nìyẹn. mo ní kí n gbé green spice yìí wá ni mà. kí ló wà bẹ́ẹ̀. tí ló wà ń bẹ̀ àmọ́ wọ́n ṣe toast bread lọ́wọ́. wèrè níyà ẹ̀ àbọ̀ lórí burúkú ni ẹ̀ ní dúró kò fẹ́ dáa fún ẹ̀ ní àwọn ọ̀ràn ẹ̀ ló máa mú tí àti búrẹ́dì láàárọ̀ kùtùkùtù kí ló fa ogbó òṣì tíì àti búrẹ́dì láàárọ̀ kùtùkùtù ọgbẹ́ni kò sì lọ́jọ́ kó bá ń bóyá wọnú dúrà kó bá ń mú gbómi àti jẹ́sí mi wá. Ah. ẹ̀hẹ́ ẹ̀yin ìyá kí ló ṣẹlẹ̀ kí ló dé. àwọn àlejò ló ń béèrè yín wọ́n wà sálẹ̀ mọ́. ẹ̀hẹ́ kí ló ló ṣẹlẹ̀ mo wò iṣẹ́ ọ̀sán lélẹ̀ òrè lè tí mo mú kú ni ẹ̀hẹ́ mo gbọ́. àwọn àlejò wà sálẹ̀ ni wọ́n ń béèrè yín. kí ló ló ṣẹlẹ̀. ẹ̀ẹ́sì mà wọ́n ní àwọn community ni wípé àwọn ní mítìn pẹ̀lú yín ni mà. wọ́n ní mítìn pẹ̀lú èmi olórí burúkú ni wọ́n ni àwọn òkè túnú lé wọn ni ọkọ̀ aago mẹ́rin náà bá ti dé kán wá níbi tí ò fún wọn ló ọ̀fẹ́ kí n sùn ni ìyá wọn ò dẹ̀ ní sùn kò ní dáa fún wọn wọn náà dẹ̀ ń bòde wà jíṣẹ́. ẹ má bínú. sọ fún wọn pé wọ́n fún mi ní two hours wọ́n ẹ̀ ẹ̀ máa mú sìgá ẹ̀ mú sìgá ẹ̀ fún mi. ẹ kó sì lọ jàre ìyá yín ló máa mú búrẹ́dì àti tíì àwọn olórí burúkú dédé. ẹ̀yin soríire lábẹ́tẹ̀lẹ̀ ìwọ̀n àmú búrẹ́dì àti tíì. ẹ mọ́mì ẹ wo ìmọ̀ràn tèmi ni pé kí jẹ́ kí ẹ̀gbọ́n mi kó padà sí amẹ́ríkà àbí ọdún mélòó la mọ̀ tí adélé ilé tó máa tó kúrò láàfin. ẹni náà la ìbò yìí wàhálà tí bàbá yín dá sí mi lọ́rùn ni adébárí èmi àti àdèjọ sọ báyìí àjọ sọ báyìí rárá. ẹ wo mọ́ mi ẹ̀ fi yẹn lẹ̀ for now ah, ẹ wo ìlú ti sú èmi ìnáwó dáàdì tí mo dúró dé òun náà ló ti wá tó ti lọ yìí let me go back to America. well Eh, I'm not against it but jẹ́ kí n discuss ẹ̀ pẹ̀lú ọkọ kan mi torí mi ìfẹ́ wà láwọn ibi bàbá yín rárá sọ̀rọ̀ mi yes I'll talk to him about it and I'll get back to you. See, I'm just giving you three days to resolve this matter or else wọ́n máa lọ láì dágbére. wọn ò bí bàbá ẹ̀rẹ̀ lọ́nà. wàá fi mí lé nàìjíríà láì dàgbà èmi náà jẹ́ ẹ̀rọ. bá mi máa wọ everything ṣe é sí lọ. ìyá ẹ̀rẹ́ ìrìnjọ smile ìbáde tí la máa sọ àbí bá wà ní. kí ló dé. Ah! ẹlẹ́dà wàá ní jẹ́ ìwú o kí ló tó mi kọlẹ̀ tó mi kọlẹ̀ báyìí. ọdún ṣe mí ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ mọ̀ a sọ fún yín bá a ṣe wà lásán ní ìta wáyé ayé wa ti bàjẹ́. Ah! kí ló dé. bẹ́ẹ̀ ni ayé wa ti bàjẹ́ ayé wa ti ń gbọ̀ngàn ni ayé ń ṣe wọ ọkùn má máa sọ bó ń ṣe wá èwo ni collective words. ẹ akọ̀tún kò sí aṣọ ìlàkùn tó kọ́ à ń jẹ ọba gẹ́tò láàrin ara wa tó sì kókó tó sì kankan òórè sachet la fa òórè tó dàgbé àǹfà nìyẹn dàgbé ọmọ tó bá kù ọmọ tó bá bá bá táwọn tó tó ń bẹ lórí tó parí ẹ àwọn pín kí ni wọn àwọn àmọ aláṣayé ẹ wo bí ẹ ń sọ fún yín bá a ṣe lọ́wọ́ tó bá aṣọ ìdádélé wọ́n kàn tó gbogbo lẹ̀ gbogbo lẹ̀ àdúgbò gbó gbawó gbawó lé gbowó lẹ̀ odi gbóná tó ní bẹ́ẹ̀ sọ́jú ṣe bó ṣe wù àwọn tó tó kà bá kàn lọ́wọ́ kan sáré òun fún alówó ni ọmọ tó wà bí yàrá gan. ṣe gbé mi. yàrá wa ń bí wọ́n rí pé wọ́n rí pé wọ́n kàn tó àwọn tó kò bẹ̀rẹ̀ sí ìbàyẹ̀ sí àwọn mu àwọn musafẹ́ ìta pàṣẹ ìdádélé burúkú ọbẹ̀ yìí wọ́n rẹ̀ dùgbà àti orí. yàrá rẹ̀ wí múlẹ̀ ẹ ka gbà fún ẹ tó bá ti gbà ká gbà fún àwọn géèmì yẹn náà ti gbà fún ẹ ka gbé súnmọ́ ẹ wọ́n bí abajìyà kó gbà wáyé ni débi ìwé ká gbà lọ́wọ́ yìí ẹ ka plan gbẹdọ̀ ẹ ṣì báyìí ọmọ yẹn ká gbé súnmọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ lọ́ka bẹ́ẹ̀ gbà ká bẹ́ẹ̀ gbà àwọn ọlọ́ka gún mọ́tò fẹ́ kó sómi gẹ́tò yìí ni. ẹlẹ́dà máa sùn ẹlẹ́dà máa sùn ọlọ́run ni bàdà ẹ̀ jẹ́ bá mi nǹkan kan ò ní ṣí ẹ ẹlẹ́dà ò ní sùn. ó ti sùn ọ̀kẹ́ ìdìyàgbẹ́ náà ká gbọ́ra wa ẹ ká jí ni ó ti sùn ó ti sùn ẹ ká jí ni. ẹlẹ́dà ò ní rà kó bá kò ní rà dà bá ó ti yẹ jọ́ torí ọlọ́run nǹkan tó máa ń mú ẹ tó máa fi wá kó tẹni ẹlẹ́ni bá tèmi mo ò fẹ́ nu ayé mi jẹ́ kí ọmọ tó jẹ́ ọkọ ẹ̀ sìn jọ́ torí ọlọ́run kó jẹ́ first and the last jẹ́ gbọ́wọ́ ẹ̀ mọ́ láyé mi mi ìfẹ́ gbọ́wọ́ ẹ̀ mọ́ jẹ́ kó ṣe tiẹ̀ lọ́tọ̀ bí ọlọ́tọ̀ kémi ṣe tèmi ní kóńgò bíi kánífà kóńgò tó máa ń jẹ́ ti yẹ ká wà lórí ọwọ́ wa ṣẹ́yìn ọmọ yẹn ọmọ yẹn mi ìfẹ́ gbọ́wọ́ ẹ̀ mọ́ láyé mi ẹ jọ́ torí ọlọ́run. wo bí wo bí ẹ eléko kóńgò everybody ló mọ iṣẹ́ táwa ṣe ipò ọmọ ṣúbì ni wa tá a bá gbé àgbà ọmọ gbé mi tá à ń sọ yìí ọmọdé yóò jẹ̀bi wa kò jẹ̀bi wa ṣe báwa la gbé adẹ̀jú sójú wíńdò òun náà dẹ̀ ṣe kí ni ó gbà lọ́wọ́ wa ó gbé ya bẹ́ẹ̀ ah. ah tó tọ́ ni tí bóun ṣe gbé ya ẹ jẹ́ káwọn nísìnyí káwọn àgbè súnmọ́ bẹ́lẹ̀ dà ṣe ń sọ yín sí gbọ́ ọmọdé ti jáde ah, lẹ́ńbì kan ah, bóyá jáde lẹ́ńbì kan yẹn táwa bá ṣe kí ni tá gbé súnmọ́ tá gbé súnmọ́ délé ọ̀rọ̀ náà máa wà lẹ́yìn ẹ̀ ní ní ò ṣẹlẹ̀ rí ọmọdé yà á fi wá sáàfin ó ti gbàgbé pé ọmọdé yìí ló ń pàṣẹ gbogbo àwọn ìletò tó wà ń bẹ̀ yẹn. Ah, ẹlẹ́gbọ̀n. èlò lówó ta gbà one point five a máa gbádùn jù yẹn lọ àbí. ó rẹ̀ ní one point five. ẹlẹ́gbọ̀n alábùrò ẹlẹ́gbọ̀n àdúgbò alábùrò àdúgbò. Ah, ìwọ kó àbíkí lọ́pọ̀ lórí ibùdó kò ní da fún yìí kò ní da fún wọn náà. alátẹnudẹnu alátẹnumú àwọn ènìyàn ah, nílẹ̀ gbọ́n yìí àwọn olóṣì ni wọn náà. nígbà náà lọ jagun tọ́lọ́ fún yìí lakú tó ń níwọ̀n dá níyàn tó ń níwọ̀n dá níyàn tọ́lẹ̀ fẹ́ gbowó sínú lọ́mọdé yìí tó lè fún wa lówó ó lè gbélé lólè ọwọ́ mú ọ̀nà ọ̀rọ̀ mi jáde àdé lẹ́nìkan ọwọ́ nígbà àtúbọ̀ sábẹ̀ sílẹ̀ tí wọ́n rẹ̀ sẹ́yìn lábẹ́ ni ṣé ẹgbẹ́ ẹgbẹ́ orí ọ̀rẹ́dẹ̀ ni Tosco kú lé lórí ni tóun náà tún pa ọ̀kọ́ dọ̀ wa tó bá sọ̀dọ̀ ogun ogun lé nínú ghetto ṣé kí gbàgbé ni. kí ló fi ń ṣèyàn. àwa wa jẹ bí ẹ apààyàn òun náà lè ṣe kí ni ó jẹ one one. ẹ ẹ wà láyé rẹ rẹ farabalẹ̀ ọkọ pa obìnrin burúkú wà á kọ kúra nìyí ó ti ẹsì ah. wá gbọ́ òun olè àwọn olè ó ti ẹsì ó ti wà ókè ní ẹ̀ka gbésùn ara wa ẹ̀ka gbésùn ara wa ká ṣe pàkó sí ẹ̀ka gbésùn ara wa. ẹlẹ́dà ẹlẹ́dà ẹlẹ́dà etí ò ti ẹ̀yí bọ̀bọ̀ ipò mi tó yé lọ. Ah àti àti dàtúmí ni àjálè mọ́ eh. àwọn ọmọ sọ́sọ́ bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n ó dà ọ̀rọ̀ yìí ti yé mi ẹlẹ́dà igi eh, oko àdìgbò lórí ìdíkùtẹ̀ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ní àti èní lọ Eh. kó ní káàkó ṣe tiẹ̀ lọ́tọ̀. Eh, eh, ẹ bá tẹ wọlé ẹ bá wọlé. ẹ dìrì ti nọ́mbà mi ah. mo ò fẹ́ rí yín mọ́lá tó bá bí alájà yín rè ẹ pa sínú gẹ́tò yìí. wọ́n yóò wá jí ajé. ṣé tí o yẹ ni pé ọlọ́pàá tún gbé yẹ. ẹ sọ gbọ́dọ̀ ah, wàláì. mi wá ní dáhùn kọ yín. wàláì kọ wa ọ̀dà ọkọ mi o. ajé máa ṣẹ̀wọ̀n. Ah. máa sùn ọ̀gbẹ́ni máa sùn lórí kẹ̀kẹ́ ó máa nù ẹ̀ bílẹ̀ ọmọ ẹlẹ́mi orí ẹ wà ń bẹ̀. ẹnu ẹ lè máa jábọ̀ ṣe nítorí o ti payò sí lára ni. ọ̀gbẹ́ni náà ọjọ́ mọ̀ máa calculate ìjọba. wọ́bà wọ́bà ẹ̀bà ẹ̀yọ́ mi orí wò. àrèrè máa ń bá ní ìyá mi ìyẹ́ pọ̀ ìyẹ́ pọ̀ lọ́ba ìyá mi ṣàlàyé àlàyé wa tó ti sanwó ẹ̀ lẹ́yìn ẹ wò wọn ti sanwó ni tí gbogbo wọn bá ti sanwó sì máa fún ah, ah, yín. ọ̀gá adéṣèlú ti ní láì wá wá wá wá wá mo fún ẹ ní àbẹ̀tẹ̀ lọ́fẹ̀ẹ́ nínú ààfin mi ni o túmọ̀ sí pé kó má sanwó pé. máa sanwó tí gbogbo ẹ bá ti papọ̀ sì máa kó lábọ̀ gbogbo ẹ papọ̀ máa kó. ọgbà yín nà ọjọ́ mọ̀. mo tún lọ rí pósítà kan tó lọ bí ẹ dẹkọrẹ́tà inú trọ́fì yẹn. àwọn polówó ẹ̀ náà ni kò gbẹ jọra wọn náà. wọ́n lọ tajà àwìn tí ẹ bá ẹ̀ nìyẹn o. ọ̀ kiri ìlànà. Ah, àbá mi la yé owó délé ìbàdí. ṣé wọn tẹ ẹ láàyè ah, wa. àwọn ìtẹ láàyè la yé owó ni ó lọ bá dé. má sọ ẹ má wọlé má sọ. ẹ yọ mẹ́rin wo. Ah. ẹ yọ mẹ́rin wo e ó dà tírígbòtà fún màmá délé wọn. tóòtà tóòtà tóòtà àjọ alájà alájà ọ̀sán náà. orí àjọ ìjọba. pòrò tí mo pò tó bá tún sọ pé pò ẹ tún ní pò pòrò pòrò wàá ṣe rí ọ̀rẹ́ bóyá báwo ni. màmá ẹgbẹ́ òkú ẹ àṣẹ màmá ẹgbẹ́ òkú àṣẹ màmá ìdò ní ìsú yọ méjò má ṣe kí ni ó máa rìn a máa ṣe kí ni a máa ta sí i. lábẹ́ tẹ̀ wá lábẹ́ tẹ̀ wá nígbà láyé ẹ̀ tún ìwà tún wà fún àjẹ́. ọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ bá ní. kí ni ká ẹ̀ ṣọ́kùnrin kí ni ká ẹ̀ ṣọ́kùnrin kí ni ká ẹ̀ ṣọ́kùnrin má wò rí ọba ṣe pé èmi má wò rí adé adé adélé fún ayé wọ adélé fún ayé wọ nílẹ̀ ṣe rí ìrùkẹ̀rẹ̀ yìí ẹni tó bá ti mọ̀ ọ́ ta dáadáa ókè èmi fẹ́ fi ta tẹ́tẹ́ ókè ṣé tí wọ́n fẹ́ gbọ́ ṣé wọ́n rí ọ̀pá àṣẹ yìí ọ̀pá àṣẹ yìí gangan ẹni tó bá tún wá mọ̀ ọ́ ta ẹ mo tún gbé e sílẹ̀. ọ̀pá àṣẹ ìbílẹ̀. kí ló máa ń ṣiyẹ tí ìyá ẹ̀ máa ń forí bẹ ọ̀pá ìbílẹ̀ báwo èlé náà tẹ́lẹ̀ ìlálábà. ẹ o mọ fún ọ bá mi wèrè. ọ̀gá ẹni tó fi ìjọba ọjọ́ mi. ọ̀gá ẹni tó fi ìjọba ọjọ́ mi. ọ̀gá ẹni tó fi ìjọba ọjọ́ mi. ọ̀gá ẹni tó fi ìjọba ọjọ́ mi. kí lẹ sọ palace dà? ah ẹ wá sọ ààfin ọba tiwa ẹ wá sọ di ọba wèrè tí ó bá sí pé àwọn alálùbáríkà ìlú ẹ̀kí mọ nǹkan tẹ́ ń dánwò mi báyìí mi ò tí ì gbọ́n pé ọmọ òkókó ó yá di ẹ̀yin a. olórí burúkú ò lè lè nà mo fẹ́ dáa fún yín ni ẹ fẹ́ sórí àmúdẹ̀ ń lo ẹ kó ní dáa fún ẹ ó ní sórí rẹ ẹ wà ẹ ọ̀tún ta ló fi olóòjọ ọ̀tún ta ló fi ọjọ́ olóyè ọ̀tún náà. ọ̀tún ẹ̀yin ni mo pè ẹ̀yin ni mo pè ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run àwọn olórí burúkú ni báyìí ni. jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀. jọ́ torí ọlọ́run ọ̀dà kan ti fọ àtàkùn kún mọ́ pàdà fún ẹ ó yí àlè àwọn oníkúkú kò dẹ̀ ní yẹ mo ṣe ń wọ ẹ̀yẹ ẹ ẹ ní ṣàṣẹ yìí olórí burúkú ni dìmọ̀ náà kẹ òkè tó bá wá jẹ́ ìyẹn ni láti sísìn lọ mo máa gbó yẹn lọ. ó ti ti bẹ́ẹ̀. ẹ yá ẹ yọ ọmọ ẹrú wo ó yẹ bọ́. wá ti ṣe kìlú. àbá bínú adẹ́rẹ́ sọ̀rọ̀ ó yẹ adẹ́rẹ́ nísù ilẹ̀ ilẹ̀ ọlọ́dẹ. ṣe bẹ́ẹ̀ fún ó dà kò ní da fún yẹ gbá orí yẹ. ilẹ̀ wo gbogbo olùdó máa gbélé yìí o. kíkì ni ọ̀gá ẹni máa jábọ̀ ní o. àti òbí ẹ̀yẹ bọ́ọ̀lù aláyé báyìí àṣẹ́kọ̀ tí ẹ̀ ló mẹ́rin. ayé yín máa bàjẹ́ ni. ṣé ẹ lọ ṣe ṣe ìyá ló máa bàjẹ́ ni. wọ́n fi ṣe ìlú sọ ayé yín máa bàjẹ́ ni. àṣẹ. ó yẹ ìsọgbẹ́ máa ṣorí burúkú. ó yẹ ìsọgbẹ́. ọyọ sọ pé ti sori burúkú ayé yín máa bàjẹ́ ni ẹ̀yin olórí burúkú ẹ̀yin náà ṣòfófó àkòdẹ́ni dáf ókè láti wákàtí ìlọ aṣọ ọrùn ìyẹn ó yá ẹ máa bọ̀. ẹ má bínú mà bàbá lóye ló béèrè pé kí ló ń ṣẹlẹ̀ nínú ààfin ìdí ni ẹ bá fi wú owó. ẹ kó sí lọ́jọ́ ẹ̀yin wá ṣòfófó ẹ̀yin sọ pé àbò lóyìn kankan mo máa bá yé yín jẹ́ mo máa pa yín lásán. ókè ó yá ṣàlàyé ṣé o lè ṣiṣẹ́ tó ń ṣe yẹn. màmá mi mo wà nílẹ̀ mo lè jẹ́ ẹ̀. orí ẹ ti wà bẹ́ẹ̀ ọyá súnmọ́ gbà sọ̀rùn wọn ẹ̀. àlàyé adele ó máa bójú mi jẹ gan-an alágbára ni àwọn eruku wà lẹ́bi wèrè tí ẹ̀kọ́ kan pàṣẹ fún wa ká bá àwọn eléyìí wí. lọ́wọ́ kan olóńlá àgùn mi láìkí ẹ̀. ẹ bọ́ ṣe ọlọ́run. ẹ bọ́ ṣe ọlọ́run. ha mo rógo ọ̀tá mi padà ṣẹ̀ sí ọ̀tá mi padà ṣẹ̀ sí rẹ̀ àbí irú kí ni ká ti pèlè yìí kí òde irú ilé ọlá bẹ́ẹ̀ yẹn kí òtún wọ́n wúrú wà burúkú báyìí. Abíọ́lá wo lèmi náà ń jẹ́ níbi tí mo wà yìí ṣe bọ́lá ìlú ni kí ló wá dé tọmọ yìí wá ń dojú tì mí kí ni mo ṣe ta ni mo ṣe ẹ ta ni mo ṣe ta ni mo ṣe nígbà mi fẹ́ fi ba ayé mi jẹ́ báyìí kí ló dé kí ló dé àbí kí lẹ́ni kì í ṣe báyìí ibo lẹ́ni kì í kò tiẹ̀ yá kí ló kò tiẹ̀ ní í ṣe ẹ́. wo àròyé ò ka gbogbo kan wáyé ó jọ èmi gan lójú ó yà mí lẹ́nu gidi gan gbégbé mi lè gbèrú ìwà hmm. ìdọ̀tí ìwà pálapàla ẹ̀wọ̀ hmm. àfin nílé ọlá tó yẹ kó ṣe bí ọmọ ọlá kó kó pákéjì ara ẹ̀ ah. Ah! ó dọ̀tí mi jù hmm. even ìfagbọ́lá ló jẹ́ kí á mọ̀ pé òun nìkan ni àtùpà ẹ̀mí ẹ̀ lè tàn ló jẹ́ ká sùn ni la fi gbárùkù tì í ẹ mọ̀ pé pálapàla ló máa ra wọlé. ẹjọ ẹ má jẹ kójú tì mí báyìí ẹjọ ẹ má jẹ kọta ayọ mi ẹ ṣàánú mi torí ọlọ gbogbo ibi tẹ bá ní pé kí n lọ náà ni màá lọ gbogbo nǹkan tẹ bá sọ pé kì í ṣe ni màá ṣe ṣe bọ́rọ̀ ọmọ ní ẹjọ ẹjọ ẹ wo gbogbo àwọn èèyàn tó ti ń wò mí pé à ìyá délé o ìyá délé báwo ni mo ṣe fẹ́ ṣe é báwo ni mo ṣe fẹ́ ṣe é ìtìjú lélẹ́yẹ̀ rè ẹjọ ẹjọ ẹ bí mo ṣe wàyà àwọn olóyè ti fojú burúkú wò mí bígbà tí mo fẹ́ gbàbọ̀dé fún wọn ni. Gbémisọ́lá fẹ́ ṣí mi sí hòhò Gbémisọ́lá fẹ́ tẹ́ mi àṣírí padà tú àṣírí padà tú gbogbo mi gbé mi gbé mi gbé mi kí ni mo ṣe fún ẹ. <laughs> there is one thing tí mo rò pé o lè ṣe gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ you see ní tí mo rò pé o lè ṣe ni pé bóyá tó bá lè wá sí ààfin tí wàá tiẹ̀ tẹ fojú kan ojú tó bá sọ̀rọ̀ ìyá sí ọmọ bóyá lè gbọ́ tiẹ̀ pàdé ibi tó ṣe. wá hmm? ṣe wá ṣe ẹ jẹ́ kí n palẹ̀ mọ́ kí n tètè má bá ilẹ̀ rẹ̀. ẹ ẹ kò tí ì lè tó yẹn mm-hmm. eh, eh, ẹ ẹ o lè mí ìkẹ́ láàárọ̀ ọ̀la hmm. dájà ẹ tó bá di ìdájí ọ̀la kó tètè gbéra títí àárọ̀ bàbá kàwákà mọ́lé torí gbà mí mo máa ń sáré jáde láti lọ wo àwọn pálapàla yẹn mo fẹ́ kó ti sì dé o. èmi náà máa wọ́n kọ́ yín nídàájọ́ Follow me, go. fọ́ lọ́wọ́ mi to jùmọ̀ bẹ́ẹ̀ àdéhùn wa ní ghetto mo to táwa ghetto náà fàkìyà I máa wà lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. ìwọ́dà ló ṣe You want to know she í for you? o ìrókò tó you. ti dé bíbẹ̀ ọmọ bá lọ bẹ́ẹ̀ náà ni. ó gbé epo bíi one fifty litre tí mo gbé wá I kíni ó yìí wà lára mi mi rí mi dá sí. <coughs> àlàyé you ẹ kí ló máa ń ṣiyẹ gangan náà. epo tí wọn gan já láti jọ ètò jájájájá tó bẹ̀rẹ̀ epo ti tán lára ẹ̀ wọn ń jáko jáko jáko máa jáko kiri ṣé nfc ni wọn. òde ni ẹ ṣe pé kanji bẹ́rí ni. ẹ ṣé wọ́n jẹ kanji. ah kanji ni mí three sixty five days mẹ́ta lójúmọ́ ni ṣe lóòótọ́ oh. ẹ ó dà kó sí wèrè mo promise ẹ tó bá dalẹ̀ ìwà action mo fún ẹ mm. bí twenty gan ló máa ṣe pọ̀ ìwọ wàá fẹ́ kú lálẹ́. adele adele kí ló ṣẹlẹ̀ kí ló tó sáré bí wèrè báyìí kí ló dé ah, ah, ọ̀gbẹ́ni pọ́ìsì kí ló ṣe ẹ kí ló ṣe tó pariwo farabalẹ̀ kó ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀. ẹ kí ló tó ń fún wa suspense. ọmọ ìsìn ọdún pọ̀ sọ ara rẹ. ìlú òyìnbó wo ni ẹ. Ah, ọlọ́run ó ń ṣùwà wọ́n ti lẹ́nu òyìnbó pa. níbo lọ ti wà. ẹ gbé mo wọ ṣòkòtò débi ló ti gbà ń lọ ní. sùwà oyà wèrè ni wọ́n bọ̀ sí wọ́n. níbo gangan ló ti bọ̀ sí. sẹ́ẹ̀tì mo aṣọ sí ọjà ilé ti jẹ mí. ilé ti ti mọ̀ nígbà wọ́n gbàjọ̀kọ̀ tó ń di mi bẹ́ẹ̀ ti máa lajú báyìí ó bọ́ sí insight àwọn tí mo gbé sábẹ́ blọọkì kọ ẹ̀ lè jẹ́ ẹ̀ lè gbé. mi ò lè dúró ṣe yẹn mọ anọ́jà ti jẹ́. ẹdúró náà ara yẹ poison nígbà tó bọ́ sí yín ó dá kí lè wá ṣe fún un. o sọ́kọ́ tí mo fẹ́ ṣe náà tí mo ti sọ́wọ́ jù mí. ẹ lè yà wọ́n pa. Ah! ilé tó ní bọ́dá ní ilé pa mi tí mo jí látọjú ohun tí mo rí bọ̀ ní kí n lè pa. Ah! mo fọ́ o. o wá sá lọ. Ah! wọ́n bẹ̀ ṣì wá mẹ́. adélédà. ẹ jọ adélédà kó pàṣẹ fún adélédà. ẹ wọ́n jẹ́ kó Adélé dà. Adélé ò ní lè lọ sáì. Ẹyin ọmọ orí wo. Wọ́n mi jẹ́. Adélé. Adélé wọ̀ ní. Wọ́n mi jẹ́ fún. Ló ń ṣẹlẹ̀ gánbọ̀. Ó ti bọ́ọ̀sì ara rẹ̀. Bọ́ìsì, ṣòkòtò ẹ̀dà. Tí mo ṣe ń jí báyìí, ọkọ ti ń fà ń di mi ọ̀rẹ́ tí ọjà tètè jẹ mi látàn èmi ti gbójà látàn I don't know anything. Mo rú o, mo kú o, ó dẹ̀ ẹ jọ kí ni ìdí ẹ̀yà ẹ̀dà, ó ṣì wà ń bẹ̀ ó lè ń bọ̀ wálé wá bá mi ó pa wọn síbẹ̀ kó bá ayé ìyá wọn jẹ àà àwọn wẹrẹ wọn nìyẹn nínú sáìtì mi ayé ìyá wọn bàjẹ́ ni. ẹjọ́ mẹ́rin wò ẹjọ́ mẹ́rin wò ẹjọ́ ìlú ẹ̀kọ́ rẹ̀ òkè òyà máa ṣe máa ṣe eré yàrá wọn náà wá sá. ẹ kò lè jẹ́ ká lọ fún wọn tọ̀. jẹ́wọ́ fèmí ṣé kò ìborí obìnrin lọ́ọ́ ti bá a. àgbà obìnrin kan ọjà ti tẹ mí lára. àlàyé roko fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká lọ sọ fún wọn wípé tíyàn bá ti mẹ́nẹ sí tí ò bá ti ṣẹ̀sìn tó bá mu báràn kò lè yarọ. kí ni mi mú. ok ah, ó yá ẹ lọ́mọ ní o ó yá ìjẹ̀dá ó yá ìjẹ̀dá ayọ̀ wà lára yà ìyàwó mà gbà ẹ̀ lọ́wọ́ ó yá ìjẹ̀dá ó yá ìjẹ̀dá ó yá ìjẹ̀dá. sùúrù ìbọn ṣé mi ò tí ì sàfún yín tó ni nítorí ẹ̀mí jẹ́ bí fàfin sílẹ̀ tí mo wá pàṣẹ lábẹ́tẹ̀ tèmi bíbà ẹ tún wá mi kiri ah, kí ló dé gan ṣé wọ́n máa ń sọ ọ̀rọ̀ mọ́rọ̀ kí kankan kan pa ni kí lẹ fẹ́ gan olóyè ọ̀sán àbí kí ló ti ń pè ẹ́ ó yà ìlọgbọ̀n pàṣẹ ẹ̀ẹ́ ó fẹ́ ẹ̀ẹ́ ẹ̀yìn ìyá ó yà ìwọ gbàrúfẹ̀rẹ̀ ìwọ náà fẹ́ kí wàá ìwà náà rí burúkú tẹ̀ ń bá káàkiri ẹ wò ó ọmọ gbọ́rọ̀ lèmi èmi já gan o ìjà láì jẹ́ ẹnìkan wọlé sọ pé kí n má ṣàyẹ kí n má pàṣẹ ṣé understand báyìí ẹ jẹ́ tún ṣèbò fún yín àtúpà wèrè tẹ́lẹ̀ ń tàn káàkiri àtúpà ẹ̀mí àbíkílẹ̀ ń pè bóyá ní ẹlọ́pàá ẹlọ́pàá àtúpà èmi tó ní ọlọ́pàá ló fi ń jọba o à kí ló dé. Adélé ẹ bá ṣe sùúrù pẹ̀lẹ́ lákọ̀ọ́ láàbò ń táwọn olóyè ń sọ torí tiyín nì ẹ̀yin náà wò níjọ́sí ẹ káwọn èèyàn yín wá sáàfin wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda wọ́n ṣe játijáti wọ́n ṣe yàmàyàn ẹ̀yin náà ẹ̀wọ̀n nǹkan tó ń ṣe fólóyè ọ̀tún níjọ sí ibi tá a bá pè lórí a kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. alájọ ah, ah, ẹgbẹ́ ikú ṣá ṣé mi náà mo dúró síwájú ẹ̀ tó ń sọ̀rọ̀ báyìí ẹ̀ ẹ̀ wá ṣé o bímọ àwọn òbí mọ ó lè sọ̀rọ̀ àbí kí ló tó lè lọ mú ọmọ ẹ̀ kó wá jáde lóòfù dẹ̀ ń bá kàkiri àbí kó wá jọba ìyá lóde ìyá lóde wo sórí lẹ́kẹ̀ ọrùn ẹ̀yàn mo ṣì máa gbà kí mo tẹ̀ sọ máa bí àwọn ọmọ ẹrú kú sí ẹ kọ́ wá gba ìlẹ̀kẹ̀ ọrùn ẹ̀ tí mo bá gbà ẹ láàfin kó tún ọ̀pẹ tiẹ̀ bàjẹ́ ẹ̀hẹ́ ẹ̀yin kí lẹ fẹ́ kí la rí gbọ́ ṣé ẹ lọ́wọ́ láti sọ. adelé èmi ò wá bá yín jà èmi kò fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù kẹtẹ jẹ́jẹ́ nítorí pé alágẹmú ìtò lọ jẹ́jẹ́ ikú pa á ámbẹ̀lẹ̀ àṣẹ ọ̀pọ̀lọ́ tó mú àmúrẹ̀ join join join. kí ẹ bá bomi sùúrù mi. yẹ ẹ sàá wẹrẹ wọ nìyẹn. hello hello ma láti ìgbà yẹn police station ni a ti wá. ẹ̀hẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ń bẹ̀ ẹ àwa in fact adélé fún ìwádìí kan àbí ìkejì. ó lè ẹjọ́ fẹ́ máa sọ. padà ó yá adé tiwa ẹ kí ló kí ló ṣẹlẹ̀ gangan. ẹ nípa rògbòdìyàn tó ṣẹlẹ̀ ní site kan ní àná a gbọ́ pé adelé àti àwọn jàǹdùkú kan ni wọ́n lọ da ìbẹ̀rù kódà adelé fọ́ ìgò mọ́ èèyàn kan ní orí tí àwọn ẹ̀mẹ̀wà wọn tó ń ṣá èèyàn kan pa ní àná. adelé. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o torí adelé tẹ́rìn orí adé tiwa ni o kò lè lọ síbi kankan. ẹ kò lè tẹ̀lé yín lọ. Ah, ah, yálòdì ṣé ẹ gbádùn ṣá ṣé mo rán yín ṣẹ́ pé kẹ́ bá mi bẹ̀bẹ̀ ni o ẹ̀yin ti tẹ́sán tẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀yẹ ẹ̀rọ ọkọ ni wọ́n kó síbí àbí. no èèyàn ni. èèyàn lọ kó síbẹ̀ ẹ̀ kí wọ́n lè wá ń sọ ẹ wò bí mo bá lọ hundred years ń bẹ̀ mo máa jáde tó bá wù mí gan tẹ́sán ẹ̀ mo gbó kí n mú kí n fò lànà. ok èmi ń lọ náà. ike dá ike gbé ìlẹ̀kẹ̀ èso lùlàwùlà dànù ẹ̀mẹ̀ òsùnwọ̀n òsùnwọ̀n sójú lére adé amúyèyé òréré mọ lóde ẹbọ wọn ní kí wọn ó ṣe ǹjẹ́ kínní kan ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ tó ń wo ní kùsù kùsù kùsù ẹ̀yin olóyè ifá fi yé mi wípé kábíyèsí ti lẹ́nìkan tó ti fún lóyún gbà kan rí tí ọ̀rọ̀ ohun ìwà bọ́ síyàn bẹ́ẹ̀ ni kábíyèsí fún wọn ah, ẹ wo ilé ìṣókùnkùn sáwà o ń gbọ́ ọkàn mi. tí ó bá jẹ́ pé èèyàn jẹ tí wọ́n mẹ́nu bà yẹn ah, òun ló sọ mí níyè ah, bọ́lá ti tó ló máa jẹ. Hmm. Eh, eh, but bọ́lá ti tó tà ń sọ rẹ̀ yìí ò sí láyé mọ́. bẹ́ẹ̀ ni ó ti fi ilé ṣàṣọ́bọ̀ra. àbáyọ a ní gbáwò kàkà ká má fọwọ́ ẹ̀ tí nǹkan. ṣé ẹ rí dákun ṣe ìyá bọ́lá ti tó sì ń gbẹ láyé. Oh, ìyá ẹ wà. ìyá ẹ wà. bẹ́ẹ̀ni. bí ìyá ẹ bá ṣì wà á jẹ́ wípé àtúnṣe ṣì wà nù. ṣé ẹ wá rí ìyá bọ́lá ti tó yìí ni ẹ lọ bẹ̀ bẹ́ẹ̀ bá ti bẹ̀ ba. bá gbọ́ tó sì gbà ìgbà náà ni nǹkan dà ẹni ọmọọba tá a pè ní adelé tí ń ṣe wèrèwèrè lára rẹ̀ ó balẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ à nǹkan lè sí ni o. má ṣe o débàrè dá mi lóró débàrè wò mí ṣoṣo kan mi lẹ́yìn ọ̀kan ọmọ kan ṣoṣo tí mo bá wọn bí láyé mi adébáré dẹ̀ pa mọ́ mi lọ́wọ́ lójijì. Ah! inú mi ò máa mi Mami, mo yọyún ni o. Ó dáná. Ó yọyún. Yé mami inú mi o. Ó lóyún ni. Àmọ́ Adébáyọ̀ ọmọ ọba ló fún mi lógún kí mi yọyún o, mami. Ó dáná. Ó dáná. Ìwọ ọmọ yóò lè sọ fún mi pé ó lóyún. Mami, ẹ má bínú o. Ó lóyún ò lè sọ fún mi. Mami, ìmọ̀ tó yẹ mi wúrọ̀ lágọ̀ ló fún lóyún o. <laughs> Wọ́n á dánmọ́láyé lòun fẹ́ fẹ́ o, gbọ́n mo lákàtà ọ̀rọ̀ mami mami mami. bọ́lá bọ́lá ti gbọ́ bọ́lá ti gbọ́ tani mo fẹ́ kẹ́gbẹ́ bọ́lá ti gbọ́ ọ̀rọ̀ àti ẹgbẹ̀ni aládùúgbò ẹgbẹ̀ni o mo dára mo sì jẹ mo jẹ jẹsẹ bọ́lá ti gbọ́ tani mo fẹ́ kẹ́gbẹ́ ẹgbẹ̀ni o. láti ìgbà náà ni mo ti pinnu ìgbé adébárè ò lè jèrè ilé ayé ẹ̀ kò dẹ̀ lè jèrè àwọn ọmọ tó bí àwọn ọmọ tó bí gan ò lè jèrè ara wọn torí kò jẹ́ kémi jèrè ọmọ tèmi ẹ wá ń bẹ mí nígbà o kò sí kan tẹ́lẹ̀ fi bẹ̀rẹ̀ tí mo lè gbọ́. ẹ màmá wa ẹ jọ mo fi ọlọ́run tó dá èmi àti àtàwọn táwa ń bí mo fi bẹ̀ yín ẹ ṣe rí ọ̀rẹ́ mi ṣe àṣìṣe ńlá ẹ ṣe ẹ̀dẹ̀ mo á wò ó ọmọdé ló ń ṣe wá ń gbà yẹn ẹ̀yin àgbàlódé ẹbọ ní ọmọdé ò ní mú ẹ̀kọ́ jẹ kó máa là lọ́wọ́ ẹ̀yin náà ní máa bá a ṣàfọ̀nú ẹ wọn máa fẹ́ kẹ́ foríjì wá ẹ dáríjì wá. ẹ yá wa ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ yín ẹ wo nǹkan tí kábíyèsí wa ṣe kò bójúmu rárá àti rárá ni nítorí náà tẹ bá bínú jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ tá a bá ní ká wo dúdú ìfọ̀n a ọ̀rà dé ikùn mo fẹ́ kẹ́ wo ti àwọn ọmọ tó ń jìyà aláìṣẹ̀ èmi dẹ̀ mọ̀ pé àbíyamọ dáadáa ni ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì mi. ẹ wò kò sí kan tó lè fi bẹ̀mí láyè tí mo lè gbọ́. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀. mo ti gbọ́rọ̀ yìí. ẹ má ṣe bẹ́ẹ̀ yàwá. ìyá wa ẹ jọ̀ọ́. ìyá wa ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ abiyamọ ni mí abiyamọ tó fi ń ṣàdúrà fún abiyamọ gangan lèmi pàápàá mo dẹ̀ mọ bí iná ọmọ ṣe rí lára tó bá jóyàn ìyá wa ẹ ẹ wá dákun ẹ dákun kò sẹ́ni tí wọ́n máa fi ẹrú kàn tí ò ní bọmọ jẹ́ kò sẹ́ni tírú eléyìí máa ṣe àà tí ò ní bara jẹ́ ṣùgbọ́n àforí ládéládé àforí lóyè lóyè àforí ọmọdé àtàgbà lóyè àfibẹ̀yìn ẹ dákun ẹ jèbùrẹ́ ìyàwó ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ dákun ẹ dákun ẹ dákun ìyàwó ẹ jọ̀ọ́. má ṣe o téèyàn bá ní kéèyàn díjú kéèyàn burúkú kọjá èèyàn arín akọjá téèyàn ò ní mọ̀ àmọ́ mo wo ti gbogbo ọlá yìí tẹ́ jókòó yìí ó ní mo ṣe máa gbọ́ nǹkan tẹ́ sọ yìí ṣé a rí orí ẹni tí mo jókòó sí ẹni tí mo jókòó sí tó bá jẹ́ pé ẹ̀wà títí bìlà máa fi fọ́ kò sọ ọmọ ọba kankan tó máa ṣoríire bẹ́ẹ̀ tó ẹni mo ṣe ń jókòó sórí ẹni. bí mi ò dìde kúrò ń bẹ títí títí di ogójì ọdún àwọn ọmọ yẹn ò lè ṣoríire àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí mo wá gbọ́n kan tẹ̀ sọ màá ṣẹ̀rù ẹ̀ màá wéjì pẹ́ta màá pèsè ìrù ẹ̀ ẹ ẹ ṣe ẹ ṣe lọ. mo really appreciate ẹ fọ́ sí ẹgbìn ẹjọ́ mi lójú púpọ̀ ẹ ṣe òwò dúpẹ́ ṣẹ́rí nǹkan kò ṣe kó bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ wa bí iṣẹ́ o ẹ mọ̀ wọn dáadáa táwa agbófinró a máa ń ṣiṣẹ́ wa bí iṣẹ́ ni. nígbà tí à ń fi ọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu adélé lánàá in fact wọ́n ń yà wọ́n lẹ́nu pé ṣáwọn làwọn ṣe nǹkan yẹn ṣáwọn bìlú fáwọn làwọn ṣe débi pé ń ṣe lómi ń bọ́ lójú wọn tí wọ́n ń sunkún bí ọmọ kékeré. ẹ wo ẹ ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé bí ọba wa àná òun ló fẹ́ dá ìrìn àjò ajé wọn rú lápapọ̀ ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ti bá wa bomi pa owó náà tó ń jó gbogbo ẹ̀ ti dẹ̀rọ̀ in fact kò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ̀wẹ́ ẹ̀yin olóye ọ̀pẹ ní fọlọ́ ṣe rí àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ wọn pa lówe wọn ní ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́ jù ẹni tó kó síbẹ̀ náà kò kàn lápá ọ̀rọ̀ láriwo lọ́ọ̀ ẹni tí wọ́n làgò mọ́ lórí ó ti lóun ò á ní láti fa wàhálà mọ́ ṣẹgbọ́rọ̀ mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ adelé ni kẹ́ ẹ bá wa bá sọ̀rọ̀ kó ṣe sùúrù o kí wọ́n ṣe sùúrù gidi o ipò àgbà ni wọ́n wà o torí èyí kan o torí ọ̀la ni. adelé àbí kí n la. kò máa ní ìdíkẹ́ èèyàn kankan bẹ́ẹ̀ èèyàn kankan sọ̀rọ̀ adelé fúnra ara ẹ̀ ti bára ẹ̀ sọ̀rọ̀ ẹ wo ó ti ṣe ewé agbẹ́jẹ́ mọ́wọ́ ó ti fi ewé ọ̀mọ̀ báyìí ó ti fi mọ́ra ẹ̀ létí òun kò fa wàhálà mọ́ ó ti jáwé jókòó jẹ́. òtítọ́ ìwọ ẹ jẹ́ ká máa lọ ẹ ṣe gan. ó dà o ẹ ṣe gan ó dà. thank you very much. ọkọ ọba àdọba ṣàyẹnẹsẹ. àmì o. obìnrin tún máa gbójú báyìí. ẹ bá wọlé. iṣẹ́ tiwa làwọn àti ẹ̀ṣẹ̀. bá má ti ṣe báyìí. Hmm. ẹ mọ̀ lọ hmm. ojú òkú dí àdílé ah! kí àdílé dẹ̀ wò ṣùṣù kó dẹ̀ gbóògùn jẹ tí gbogbo òru ti ń dùn ní gbogbo nǹkan ti túbà ó ti túṣẹ́ gbogbo nǹkan ti ń rí bá ṣe fẹ́ kó rí. ẹ jẹ́ ká ṣe rere láyé ẹ̀dá tí ò bá ṣe rere ẹ̀sán bọ̀ wá ké lórí àwọn ọmọ ẹ o. mo hmm. gbogbo ẹ lọ mo sì o bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. ẹ tètè pálí ẹ mọ kíákíá kíákíá. ǹjẹ́ mọ̀kọ́ tó kàn mí lómi inú ta la mọ̀ tí àtúpẹ́ mi ẹ̀ tún fẹ́ tàn báyìí. My good people of Lagos, listen. It is time for a new Lagos, one that works for you, for me, and for all of us. Our Lagos. And believe me, it is possible. to connect Lagos as has never been connected before with all our rail and water transportation system delivered in four years with a goal to end the traffic problems in Lagos permanently. Vote Labour Party, vote LP. I'm Buddy Bros rival, and I'm Labour Party candidate for Governor of Lagos.